lóníwà ń rè àṣẹ táìmù táìmù o biribiri láyé àtẹ́wọ́ lábala o n ò mẹ́ni tó kọ́ o oh. jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o oh. pààyàn mọ́ ò lè yẹ. never leave my glory. You can never tell my story. That is why God no worries. Oh, oh. So Bashiwa drew me there, Who loves to you? Who loves to you? Know me say, God did not do me better. Yeah. My time now, my time. Your time now, your time. I wish you síwájú mi. tó bá síwájú mi lè o oh, good luck to you. no mean say God did not do no mean say o. My time na my time, oh. Your time na your time. Àwẹ̀ wá gbọ́ gbọ́ o. Bá a ti bí táyé náà lábí kẹ́hìndé. Ṣé orí pọ́nmọ́lá sèkejì ajá nìyẹn? wọ́n dẹ̀ dábọ̀ yìí títí títí kó bá fìrẹ́ dẹ̀rẹ̀dẹ̀ yìí yí mi lára àgbà tí wọ́n mọ ìfìrẹ́ dẹ̀rẹ̀dẹ̀ yí mi lára níwọ̀ ọmọ lásán ìkejì ajá yìí ẹ́ ọmọ bá fọ́gá bó ṣe dá tó yìí fọ́gá ọṣẹ àbẹ̀ kan fún wọn náà kó bẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ ẹ jọ ta nìyẹn kó wọlé o àbúrò ni. mẹ́rin màkà. ẹ ẹ máa wọlé o. <laughs> ẹ bàbá mi àwa àmọ́tọ́wọ́ lábolẹ̀ pẹ̀lú bàbá mi sálàtìyà ni ẹ kú iṣẹ́ náà dádì náà ńkọ́. àwọn àmà. ṣé àwọn dádì má bínú jọ wọn máa ń fẹ́ bíi táyà plane àti tírélà. sherry ma dádì mi ò ní opportunity fún láti máa fẹ́ táyà plane àbí ti trailer because ṣe rí àdúgbò tá à ń gbé àdúgbò yẹn ó critical gan-an Ah, àwọn bíi kẹ̀kẹ́ ọ̀kadà nǹkan kan ló máa ń gbàbẹ̀ mọ́tò gidi gangan ń gbàbẹ̀ eh, àwọn mọ́tò eh, ti gẹ̀ẹ́tì ẹ̀ mà àwọn pick-up nǹkan kan yẹn wọ́n máa ń wọ́n máa tún gbọ́ lọ́yọ̀ dá mú mi ẹ wo ṣe rí táìmù òjò báyìí big problem ni ah, ah, gbogbo mi ibẹ̀ yẹn máa ń lù tè ni. bí àwọn ọlọ́ka ilẹ̀ yẹn ṣe máa ń rí ni. mú mi ẹ ti gẹ̀ẹ́tì ẹ. òjò a máa ń jẹ látòrí sílì báyìí. Eh, ìwà jókòó sórí bẹ́ẹ̀dì ẹ àwọn akó yín mọ́ra báyìí lórí bẹ́ẹ̀dì àbí omi yà máa ń mú matras a máa jù báyìí a máa jù báyìí experience tó dáa ní gbogbo experience tó yàn gbàdúrà náà nìyẹn kéèké jókòó jókòó tí ẹ kó fẹ̀yìntì o láìkì olómi tútù. I won't mind, ma, because uh, eh, eh, wàhálà yẹn pọ̀ ó kárí jàre ọmọ lálùbáríkà òrìwó bẹ́ẹ̀ yọ kú oríire oríire náà ju báyìí náà lọ òrìṣẹ́ tí ẹ má ṣe ara yín fit ara yín gan pẹ̀lú ọkọ mi mo bọ̀ ibẹ̀ wa àjọ àkọ́kọ́ ẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀la ló ṣe kọ́kọ́ ẹ̀ sọ̀rọ̀. bíbí lórí náà nice gan kẹ àǹtẹ̀lẹ̀ ìlú kẹ́mi tó pọ́nmi lé tó kí mi tó ṣe ọ̀yàyà sí mi káàmì mọ́mí wo ló náà mọ́mí mi ni wọ́n èmi ni mo kọ́ mọ́mí tí mo bá ṣe wọlé yẹn tiwa ò ń lé ọmọ ọlọ́mọ ni. ara wa mọ́mí mo ní kó jókòó dáadáa ni. jókòó dáa kó fẹ́ yìí tì káyọ̀dé máa gbẹ́ bàwá fún ẹ́ńsà sómi tútù tó dáa. ẹ ṣe kò mà dáa yìí. pẹ̀lú ọkọ mi mò ń bọ̀. ìsìnlẹ̀ àjọ òyìnbó. ọkọ ọsàn lọ sọ́ni wọ́n káyọ̀dé káyọ̀dé mo kìlọ̀ fún ẹ tó prevention is better than cure wọ́n á máa pariwo weather for two weather for two weather for two kan ló di tẹnìkan sìn. tèmi. tèmi wo ló ń pariwo tiwa lórúkọ mi. èmi ṣàmọ̀ pé tèmi ni èèwọ̀ tèmi lẹ́nu mo máa jẹ́ sáré máa fi parí ò lè jẹ́ tẹ́nibọ́dì èmi ni mo ní body and soul and your heart anybody lè máa pẹ̀lú nǹkan tó bá wọn i don't care because hmm, you know how much i love you mi ò lè fi ẹ́ ṣeré but you understand you see i need to correct you for something we are not babies a kì í ṣọmọ kékeré o ó dẹ̀ mọ̀ wípé a kì í ṣọmọdé òun sọ wípé preparation is better than cure ṣé igi lára wa ni ẹ ah, ah, ah. tèmi ò kì í ṣe igi o ara mi ò ṣègi and èèyàn tí mo bá love eh, mo ṣe nífẹ̀ẹ́ ẹ eh, ni mo lè bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi bá nífẹ̀ẹ́ báwo ni lèmi gan because ṣé o mọ̀ pé risk fèmí náà ni and for the fact that I do it that way ó yẹ kó mọ̀ wípé assurance ni mò ń fún yẹn wípé ah, ah, I really want to spend the rest of my life with you yeah ah, ṣọmọ kékeré náà. Kayode this period is the worst period in my life kó má ṣe wípé nǹkan tí mo sọ pé a máa ṣe la máa padà ṣe. Eh? kí ni mo gbọ́dọ̀ sọ yẹn ah, ah. ó kì í gbọ́ràn ó kì í gbọ́ràn do you know how many times mo ti wọ́n ní lórí ọ̀rọ̀ yìí ẹ eh? mo sọ fún ẹ mo ní pé o ò gbọ́dọ̀ mẹ́nubà wípé o fẹ́ ṣẹ́ oyún mọ́ o dẹ̀ tún o dẹ̀ tún tún sọ pé ẹ solution kan kíní kan what is wrong with you now àti bá dáadé ti discover ló ti ń sọ̀rọ̀ yìí be careful tèmi be careful mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ okay it's like you don't understand life jẹ́ kí n sáré kí n sáré expatiate nǹkan tó jẹ́ life fún ẹ. ṣeré ayé ta wà yìí àwọn èèyàn tó ń wá ọmọ wọ́n má pọ̀ wọn tí wọ́n dẹ̀ ní burúkú owó lọ́wọ́ iye owó tó ti fi wá ọmọ láyè àwọn ọgbọ́n wọn lè ṣàkàwọn bẹ̀rẹ̀ mọ́ ọlọ́run wá jàjà fún wa lọ́fẹ̀ẹ́ lófò. tèmi ṣé o ti gbàgbé wípé ẹ̀bùn ọlọ́run ni tó ní èyí. ẹ you need to learn how to appreciate tó bá dé appreciate inú ọlọ́run wo ní dùn inú mi dùn wọn máa wò pé wẹ́n tí mo ṣoore fún tí kò appreciate ẹ̀ ok òun wo situation tá a wà ń sìn àbí òun wò wípé àlọ́ lọ́wọ́ tá a máa fi take care ara wa dípò dípò ọmọ come on man òun kì í ṣọlọ́run ṣe bí èmi la rí ẹ èmi la rí àmọ̀là àmọ̀là everything máa change tó bá dọ̀la. kí ló fẹ́ change Káyọ̀dé ọlá wo ló fẹ́ change kí ló fẹ́ change lọ́la ju kó páàkì ẹ̀rẹ̀ kó lọ sí Amẹ́ríkà jẹ́ wá sọ fún ẹ o ò lè lọ sí anywhere bó ṣe wà yẹn tó bá máa travel bóyá láti inú yàrá ẹ̀ sí compound dáadé ẹ̀ ni. Pepsi. ayé ìwọ tiẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ di gbẹ́gbẹ́nu òsì mi ráyè tiẹ̀ àwọn ọ̀gá ẹ̀ nígbà ilé mi wá bá. àwọn wèrè tó wà bídà. wọ́n ti kàn máa gbá ojú ẹ̀. ọ̀gá ọ̀gá èrè yín ọ̀gá. ẹ̀ ẹ̀ ti mọ̀ lọ́ọ́ ikú fún ọmọ òkú. wọ́n bèrè sẹ́. ṣé mọ́mì ni. bẹ́ẹ̀ ni sà. ah ah ẹ má ẹ má bínú ma ẹ má bínú mọ́ mi àná mi àlejò náà ni mo gbà ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ kó nù rẹ ẹ wájú kó ẹ má yẹ. ṣé òwò wèrè mo fún ẹ lọ́mọdé tó ń pè mí lánàá ẹ kẹ́mi máa bọ̀ lápá abẹ́ abẹ́ pákó wèrè tó kan kálẹ̀ yìí kẹ́mi máa bọ̀ wọ́n jọ wọ́n kí n jókòó lórí ìṣó ni. ibi tá a ti ń ṣiṣẹ́ lélẹ́yìí mà ibi tá a ti ń ṣiṣẹ́ lélẹ́yìí mà. wọ́n kọ́ tí mo fẹ́ wá ní ọmọ ọlọ́run òfò tó ó fọmọ ah, ẹ jọ nítorí tó lọ́wọ́n bá mo gba pé mi ni mo dáná emi ni mo bí ọmọ tí o fún lóyún. ó wèrè orí ẹ ti dàrú inú wàá dùn pé ọmọ bi burúkú tó ọmọ ṣàǹfààní mi lóyún ṣọwọ́ rí ọmọ ẹ̀yìn ọ̀pá àwèrè tó wà ní abẹ́ tó fi gbùngbùnkùngbùn yẹn èmi ni máa gé kú o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ẹ wo ẹ mo ní ọ̀rọ̀ ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ òde sí òrí bẹ́ẹ̀. èèyàn tó bá rú àwọn ọmọdé wọ̀nyí tó sọ pé òun ò fẹ́ rí wọn bí ìgbà tẹ́ni ò fẹ́ lọ́mọ láyé ni. owó wèrè ni èmi ò tọrọ ọmọ olóyè burúkú má ṣàǹfààní olóyè burúkú lọmọ tiẹ̀ ṣáwọn ọmọ ọmọ ni ṣọwọ́ ni mo sọ fún ẹ wá jẹ ìyà ṣọlá àwọn ilé iṣẹ́ tí bẹ́ẹ̀ ni bá ti ẹ̀ kó ṣe pé gàrí náà bí ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ ṣe wòye náà tí n bá tá bẹ́ẹ̀ bá bá mi bá tí n bá pàdé yín lóde àti n bá kọnu sí ẹ̀ sí pápẹ́. mo gbé wàá tọ̀ sí mi ah, ẹ gbà mí. ó wọ wẹrẹ ni wàá tọ́ọ̀sì èmi. mo gbàgbé láyé mi o fagé lòun máa tọ́ọ̀sì mi níta wàá tọ́ọ̀sì èmi ah. ìwọ tí ṣe ń ráyè àtọ́sí èmi. ó dà ẹ má bínú mọ́ mi gbogbo ẹ má bínú kò jọ lọ́hùn kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú o kò sí ẹ̀dá tó máa ṣe láyé tí ò ní bínú kọ́ tí mo mọ̀ nìyẹn ẹ wò ṣẹ́ ọmọdé yìí ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gbogbo bí mo ṣe tó iná bí mi máa nà gbalaja nílé yín báyìí ni. nílé ètè mi wà lẹ́tà tó bá wá sílẹ̀ mi tí mi bá fi àdá gé ọrùn ẹ kú ọ̀pọ̀tọ́ pọ̀ máa lè ní mi. ẹ mo mọ̀ pé ṣe bínú náà ni ẹ wo ikán ni ohun di méjì kìíní ó bí. ọ̀rẹ́ mo fún ẹ àkókò àtàyè. bẹ́ẹ̀ kọ́ máa ẹ máa gbọ́ mà nílẹ̀ tiwa àwa máa ń ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ni ṣé ń gbọ́ mà ẹ tọ́jú ọmọdé ọmọ tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ni ẹ bá mi tọ́jú ẹ̀. Ah, nílé tèmi kọ́ wo tí o bá tẹ̀lé mi tí mi bá gbé ọrùn ẹja bọ́kọ̀sọ́pọ̀ máa lè ní mi kọ́lá jókòó sí àwọn oníṣẹ́ àwọn oníjàrá mi yìí o àwọn ẹlẹ́bi àwọn ẹbí náà fà mí. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ma ẹ má ṣe bẹ́ẹ̀ ma ẹ má ṣe bẹ́ẹ̀ ma ẹ wò ẹ wò ẹwẹ ẹwẹ. mọ̀jà mọ̀jà mọ̀jà mọ̀jà mọ̀jà mọ̀jà mọ̀jà wọlé sọ́ọ̀bì ọ̀dà bọ̀ mọ̀jà mọ̀jà wọlé sọ́ọ̀bì. báwo ẹ kó lárí mọ́rin ṣùgbọ́n gbogbo káàdì o irú lòun ò tẹ́ nínú ọbẹ̀ yìí àtìgbà tó ń dókè mi sí lọ́mọ aráyé kò lè lọ. tó bá ṣe pé òwà ń bíbà yìí nígbà tí ìyá ọmọbìnrin tó fún lóyún tó wá síbí ò bá rí bó ṣe yẹ̀yẹ́ mi torí mi mọ nǹkan tó gbé dání tó ń gbé wọn ọ̀rẹ́ ò yé mi rárá ó kàwé jáde ó ṣe gbọ́n nǹkan tí wọ́n ṣe ó tí ì níṣẹ́ lọ́wọ́ ó lọ ń gbé obìnrin káàkiri ó wá lọ kọ́ ọmọ ọlọ́mọ ọmọdé fún lóyún kí ló fẹ́ fi bọ́ọ̀sì ṣe bí wọ́n sọ pé tí àwọn bá rẹ́dì lèèyàn máa rẹ́dì ni ṣe làákàyè tiẹ̀ ò sọ fún ẹni. dẹ́mi lóhùn dúró ok ìgbà wo ló jẹ́ kí ọ̀rọ̀ táwọn ará àdúgbò sọ sí mi lára ìgbà wo ló jẹ́ kó ṣe mọ́ lára ń ipe ìran <laughs> ará ilé ló mọ̀ ẹ́ àwọ̀ la rí àròwó ìgbà wo ni ọ̀rọ̀ òun ṣe mọ́ lára dáhùn ok ní báyìí báyìí báyìí báyìí báyìí sè kí ni tó fẹ́ fi kó báyìí kí ni tó fẹ́ fi kó um. ṣé o máa lọ sọ fún ìyá ẹ̀ sí pé kóun náà máa bọ̀ kó a máa dúró tiwa níbí tẹ́mi bá ti ṣe táyà tọ̀hún náà máa bá mi bomi sí i. <laughs> Ah. ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ lélẹ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ òkè tí ẹ ti gbàgbé bò sí i ó gbà tó dórí gbà tó lọ́wọ́ káwọ́ lérí dámi lóhùn èmi ò mọ ọmọ mi mọ nǹkan tó fẹ́ ṣe o nítorí tọ́rọ́kọ́bọ̀ tá a rí mi àìsàn kò yẹ njọ́ta ìgbà ọ̀la ṣírí ò ní tú síta. nọmba mi sọ̀rọ̀. ọ̀rọ̀ ìjẹ̀nuba ní ẹ̀yàn o. ọ̀gá ọ̀gá mo ní mo ní ṣe káyọ̀dé ṣe ṣáàtì láyún ni. mo rò pọ̀ ń di ẹ̀. ṣé ojoojúmọ́ ayé ni làákà ìjẹ ló ń kúrú sí ni. kò sí pé báyìí. mo ṣe bá a lọ́yún ni. Mm. Mm ìfẹ́ òtítọ́ a máa fàyàrán ìṣòro ìfẹ́ òdodo eh, a máa fàyàrán ìṣòro. mo really enjoy gan. Ah, ẹ ṣe èmi náà gbádùn yín gan chief èmi rè ṣe o. wọ́n gan kọ́. <laughs> ẹ ṣe gan. Mm. Oh sórí jẹ́ òbá yín sìn. à anytime tó bá pè mí mo wà available. ok owó báyìí kàbí àwọn báyìí tiẹ̀ máa gbé mi torí down the road ni mo lọ. ẹ ṣe. owó báyìí kọ o ó ti fẹ́ fún ẹ nìyẹn. sá. ó ti fẹ́ fún ẹ nìyẹn. <laughs> owó tẹ fẹ́ fún mi. bẹ́ẹ̀ni. ní two thousand. yes na. kí ló ṣẹlẹ̀. abẹ́ ṣì. kí hello wa ló dà ẹ yọ kí n sọ̀rọ̀ mú kí n lọ. ṣé ìyá ta ah, èmi lẹ. lórí ṣé kò rẹ̀ yín kò rẹ̀ mí kó ṣẹlẹ̀. ẹ̀yin gbé mi mọ́jú three good rounds. àti alẹ́ àná sí àárọ̀ yìí ẹ wá fẹ́ ní two thousand ẹ jẹ́ ṣé kí n fi ra bisikíìtì nàbí kí n fi ra sweet. sókò àbò kéré. a ah, ó pọ̀ ó pọ̀ pẹ̀lú ìgbà tí mo tiẹ̀ rí mo rò pé bóyá bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ tó tún jẹ́ funfun lẹ́lẹ́ oh mo tún rò pé at least tó bá tiẹ̀ jẹ́ bí wá bí two hundred k àbí hundred thousand ah. lẹ wá ní two thousand ṣé yá rere ni. ní sùúrù mọ́tò tó mọ́tò ọ̀gá mi nìyí driver ni mí náà. Hmm? yes. ah ẹ gbà mí abẹ́ mi jóná dra. driver ni mí. ah tèmi ta. ẹ bá dùgbò ẹ̀ tuntun ọlọ́run. ẹ ṣe rẹ ni ẹ máa fẹ́ mi lọ́wọ́ mi lẹ́yìn. sábà pé ó tẹ̀ dá ẹ ká sọ pé ẹ tẹ̀ mú fifty thousand wá náà. ọmọ kini, kini, mo se, kini mo rà. àwọn ah, ti yé mi. mo dáná. àti kí ló ṣe é ṣẹlẹ̀. ẹ bá mi bẹ tuntun ọlọ́run ẹ gbọ́ àmọ́ Ah, àǹtí kí ló ṣẹlẹ̀. ó tiẹ̀ ó tiẹ̀ da àǹtí wèrè ní ní ṣe bẹ́ẹ̀ mi lọ bẹ̀rẹ̀. kílẹ̀ yín náà ṣe fún. ẹni sùúrù tó bá jẹ́ fámìlì yín àbí bàbá bàbá ẹ bá mi sọ fún. báwo ló ṣe máa gbò mí gbò mí bó ṣe gbò mí tó máa fún mi ní two thousand. ṣé kí ṣe ra bisikíìtì ni àbí kí ṣe ra sweet. pẹ̀lú adúrú mọ́tò tẹ gbé aṣáláwìn ni. ẹ wo kò tiẹ̀ ní. má sì bá yí jọ ọlọ́run jọ ọlọ́run má jọ ọlọ́run jọ. ará àdúgbò ọ̀fẹ́ ọ̀fẹ́ rẹ̀ fún mi. tina kọ́ nìyẹn tina ẹ̀ ah, tina ọmọ ta pàdé ní club yẹn ooo àìní ọ̀rẹ́ mi ah, kí ló eh? ṣẹlẹ̀ ni oríṣiríṣi. dúró náà mò ń bọ̀ jẹ́ kí lọ bá wọn. wọ́n ń bí wọ́n ń bí wọ́n ń bí jọ níbo ló ń lọ gan-an. Ah, ọ̀rẹ́ mi ni mo fẹ́ lọ làwọn náà ó gbọ́ngàn tó ká. ọ̀rẹ́ mi ṣé tí ń dun ẹ̀ ni ọ̀rẹ́ tó yẹ pé ó embarrass rẹ̀ wípé wọ́n gbóhùn mọ́jú wọ́n fún òun ní two thousand irú ènìyàn ni wọ́n fẹ́ lọ bá ló fẹ́ tirẹ̀ lọ bá imagine you. mo mọ̀ náà. o mọ̀ jọ ṣé tá bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé ìdùnnú wa ni ní ká ọmọ embarrass ara ó embarrass rẹ̀ láàárọ̀ kùtùkùtù monday. báwo ni má rí ṣáàlì ká máa lọ. ah jọ o èmi ò fẹ́ rọrùn oṣù bẹ́ẹ̀ yẹn o. àbúrò ìjà wọlé ní gan ni jọ. ẹ má wọrí ṣẹ́rí lẹ́ni ọ̀rọ̀ yìí mo máa gbé ah, ah. ẹni láti bó ṣe display fún máa yìí mo display fún tó jẹ́ pé ó kú díẹ̀ kí n tẹ̀ gbá gbọ́ aṣọ àti bàtà lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe àwọn ará àdúgbò tó intervene. ó máa yà mí lẹ́nu bọ́ ní sùúrù ṣé kò yípo ti fa wàhálà ṣá ah. torí mi trust ẹ o ti lè bọ́ṣọ lẹ́ǹsìn kó máa fi pátá àti brand nìkan jà. wèrè ni ẹ mi ò tiẹ̀ ṣe gbogbo ìyá náà ìkún du ọ̀dà but the little one wey i do for am himself know say kaki no be leather mo ṣàkó bíi twenty thousand délé ṣàmùdẹ̀ fún kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ pé kó máa bó ṣì lọ. twenty thousand náà ṣì wà òkè. kí ló wà òkè ọdẹ ó sì dẹ̀ sọ pé ó wà òkè náà jọ kí ló wà òkè ẹ ọ̀rẹ́ ń ṣoṣo dẹ̀ sọ pé wà òkè náà wá ń bìbà ìwọ ní problem o ó ní problem gidi gan o ó yẹ kó jókòó kó dárò ara ẹ pa kó máa rò pé ṣé kèrè pé ilé ayé ti ń ṣiyẹ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ because lẹ́nujọ́ mẹ́ta yìí nínú kan gba pátá ń di ẹ̀ kó máa fún ẹ ní pátá ẹ mọ́ nínú kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ kọ́ tún lu ẹ̀jìbìtì kínní iná tá à ń wí iná tó mọ̀ ń jẹ iná o wọ́n á tún gbà o tún wá dé ìsìn ní ẹ she no give me kínní kan he no give me pẹ̀sẹ̀ àdè kínní kan twenty thousand naira ìgbàtẹ́ nínú ẹ̀dẹ̀ ìdùnnú náà lè ṣe wíwá òkè náà wíwá òkè náà èmi tí mo jẹ́ ìyá yín nínú ilé yìí àti Sunday ni mi ò ti jáde pọ̀ mo wà òkè. ẹ ti ẹ̀ mú kọ́ bíbi tó dé yẹn o ò tiẹ̀ rí ṣé o rí pé wá sọ pé mi mo ní problem àbí ìwọ gangan ló ní problem ìwọ tó ti kúrò nínú lẹ́yìn láti Sunday àti èmi tí mo tiẹ̀ rí bí lọ ló wá lèmi ní problem bàbá ńlá bad luck kì í ṣe. owó ń wọlé. owó orí burúkú wọn ló wọlé àbẹ́ ìta ayé àti wèrè wèrè ó ní èèyàn kan ní láti ṣe ìgbà wọn ló ní problem èmi ṣàṣírí nìkan lọ. arìndìn. ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ ọkọ mi ló ń pè mí ẹ jọ̀ọ́. ẹ ló ọkọ mi olówó orí mi oh. <laughs> mo wà okay hmm. ṣáwọn pictures tí mo send tiẹ̀ bèbè mo ti miss ẹ ni ó mọ̀ pé ti over three months nísìnyí tó ti lọ ara mi wà lọ́nà náà. má dá wọn lọ wọn ń play ludo ni tí wọn ti ń play ludo bọ́n yẹn máa ń bára wọn ṣeré yẹn. èmi ló next o ah. ọkọ mi ní wàhálà mo ti gbọ́ yẹn <laughs> all right darling bye. Ah! ẹ jọ ah! kí ni ìṣòro ayé yín kí ló ha yín lẹ́nu tẹ̀ ń dún mm, mm, mm, mo fẹ́ ṣẹ́gun gòkè ibẹ̀ má ṣẹ̀jẹ̀ ah! tó o ṣe kankan kí ló ṣẹlẹ̀. tí o dey lie o three months ìwọ tó ṣì ń rún lánàá. ọ̀rẹ́ kí ló wá kàn yín bẹ́ẹ̀ ṣé ẹ máa kà fún mi. ó ti yé mi ẹ èmi mo lára mi. aráyé má pàtàkì ara ìgbà o. orí burúkú bá tù sẹ́ńdà. ṣebí na pẹ́sì ní ìbọn olóṣèlú ní ọ̀hún. àti ìpààrọ̀ time wait for nobody. ebile hmm. ah! àwọn èyí wọ́n ní wèrè lélẹ̀ ìgbà tó ṣì lélẹ̀ ó ṣì lọ bó eré bíi size kólóbó. ìfẹ́ gidi kì í ṣe tán ìfẹ́ gidi yé eh, ìṣẹ̀tàn. Hey. Eh babe. káyọ̀dé káyọ̀dé kí ló kí ló sọ fún mi lórí fóònù kí ló sọ fún mi tell me what are you telling me okay you want to leave me abi. o fẹ́ fi mí lẹ̀ kémi nìkan á máa dá gbogbo wàhálà yẹn ṣe lẹ́yìn tí mo lóyún fún ẹ tán ó ṣe wàá mọ̀ ìpò fẹ́ travel káyọ̀dé you are going nowhere i swear that o lọ sí anywhere jẹ́ wá sọ fún ẹ o tó bá wà opportune láti kúrò ní nàìjíríà tó wọ plane i swear plane yẹn máa já ni. tí plane yẹn ọba wa já bóyá orí àánú gbà tó bá dé òun wọn máa deport ẹ i swear. àwọn ìgbà ìpele ṣe ìdá òde títí ọlọ́wọ́ sí pé fúláwù lè jọ mú bẹ́ẹ̀ ni òde tó kọ̀ lọ ìwọ nínú àwọn òde jọ. káyọ̀ ló jẹ́ tàbí kó má dùn ẹjọ́ lọ. ni mo mọ̀ kọ́ tó ń dùn mí èmi ni mo mọ̀ kọ́ tó ń dùn mí jáde kí ni kí ni bẹ́ẹ̀ni bíbá láti máa yanjú ẹ ọ lọ sí anywhere ta ló fẹ́ fi sílẹ̀ ok àwọn tó wà bíbá ta lẹ bí ẹ bíbá who is your family jẹ́ wá sọ fún ẹ i care i don't care mo mọ anybody ní ṣẹ́ bíbá kí ni tèmi o fẹ́ fi mí sílẹ̀ kí wàá máa bẹ́ẹ̀ rẹ́rìn àbí kí máa bẹ́ẹ̀ fẹ́ yín tó o fẹ́ fi mí sílẹ̀ kò jọ ara ò lọ sí anywhere ibo ló ń lọ kó tètè dúró kó máa sọ pé lọ máa sọ bẹ́ẹ̀ kí máa gbọ́ ibo lọ sí anywhere máa sọ fún mi pé lọ sí anywhere ibo ló ń lọ o lọ sí anywhere pẹ̀lú oyún inú màá máa da tọ́ màá máa da gbé o lọ sí anywhere. ṣí náà má pin náà ń ṣàmọ́ pé màá pin lórí ìdẹ̀ṣí. mo ṣàyẹ̀ mi mi ṣe business tí ò lówó lórí o. èmi ò mọ o. àwọn ah, ah, ṣe máa náà mọ̀ pé ó ti béèrè mi báwo ló ń ṣe báyìí. ó dáa mo wò bóyá wọ́n béèrè mi àbí mo béèrè mi mo wò rẹ̀ wá. mo jówó lọ yín. gbàgbé ló ṣe. eyín kan nù. a máa ní ìjẹ máa rí ilé tàn. irọ́ tí mo bọ́ ọ pa ju kí n mọ mánéjì owó lọ irọ́ mélòó wọn pa ń jàǹbọ̀ ọ́fíìsì tán gbàdúrà owó. fi máa rí jù máa dùn ún rẹ. fẹyín kankan. tí máa wọlé máa padà fún. ó dáa ó máa tó ṣẹlẹ̀ wọ́n ti bèrè ẹ̀ mo dẹ̀ ti bẹ́ẹ̀ parọ́ wípé o wà nù lé o ń sùn. èmi ò parọ́ wọn mọ̀. ọlọ́run fẹ́ràn mi ni wo ẹyin kan yìí kú etí méjì ọwọ́ méjì ni o ìwọ ní parọ́ jẹun ni. tó lówó tó ti pè mí lórí aago ńsìn náà ní tó wẹ̀ o. àdúpẹ́ dà nígbà tẹ́mi ò bá ṣe fún yín ṣáárà tá mo fẹ́ ṣòro fún yín ah. káti ẹ̀ tó ṣòro aráàta àdẹ́kọ̀ọ́ ṣe ti nílọ ẹ̀dùnmọ́ ẹ lọ lè ẹ lọ má nílé. náà ní tó wẹ̀ o mo dúpẹ́ o ọ̀rọ̀ tẹ́tí ẹ̀ ní ẹ fẹ́ bá mi sọ pọ̀. nípa ọ̀dásùndájì náà. ǹlẹ́ jàre èyí ni pé wọ́n wà nílé. wọ́n wà nílé inú rúùmù ẹ̀ ló sùn látàárọ̀. gba ọlẹ́dé. ó ṣe díẹ̀ náà. kí ni wọ́n máa ṣe fún mi kí wọ́n tó jáde láàárọ̀ yìí. ah dadi mo rò pé kí n bá yín gẹ́ẹ̀tì snacks ni. ara ń tàn wí nù ń tàn sọ ní tó jẹ́ aṣọ. kó jẹ́ àwọn. ẹ wo ẹ má wọrí wo snacks mi jẹ lánàá ètò náà ló lọ fún mi jẹ wọ kitchen kó lọ ṣe oúnjẹ gidi fún mi. no no no no no no go go go go go go sáré lọ ṣe kó tó máa lọ́ọ́ bí tó fẹ́ lọ. káyọ̀dé ah, báwo ni owó ẹ̀ ṣiṣẹ́ ń yá lókè ẹkọlódé tó pèyàwó ẹ̀ yẹ kó pé ó sì wà bá mi bí lánàá ó sì wà síbí lánàá ẹ ọ pé pé pé kẹjọ sọ̀rọ̀ jẹ́ kó gbóhùn ẹ̀ gbọ́dọ̀ mo sọ fún ẹ jẹ́ kó gbóhùn ẹ̀ ẹ̀ máa wò sókè gbọ́ sọ́dé lókè ohun tí wọn bá bá lọ síbi kan mo máa ń kojú mọ́ wọn. ìlú tí wọn bá wà tí ò níyà tí ò ní bàbá tí ò nẹ́bí àbí ìran kankan bẹ̀ kí lẹ́nu yẹn máa ní. a ní wà ó gbọ́ á dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ á ní tẹríba fún everybody má kọjá iye ẹran tí ọmọ ẹni tó ṣe that is my own ó mọ bó ti filé sí o ok ìzọ́ra ìzọ́ra ok ẹ̀jẹ̀ fiọ́lẹ̀ ìgbà ló máa tún pè mí ìrọ̀lẹ́ ọ̀la ọ̀pẹ̀ lọ́pẹ̀ tó bá ahora que firma Mauricio. ¿Sí o no? ¿Sí o no? Ṣé Tiwa, ṣòro gbé ayé ẹ̀ báyìí. Wọ́n ní ẹni awí fún ọba gí ó gbọ́, ẹni asọ̀rọ̀ fún ọba gí ó gbà. Awíwí afọ̀fọ̀fọ̀, awí ìgbọ́ tó wọn bá ti wà tẹ́tí inú ẹ̀ bá ti di àti tòde irú tó máa ń ṣẹlẹ̀ sírú wọn rè ṣé mi ò pẹ́ lọ́sàn-án mi ì pẹ́ lóru mo ní ọmọ oníṣòkòtò tí ń rìn yìí ọmọ oníṣòkòtò tí ń rìn ìdẹ̀yìn lẹ́yìn onírára oníhòndó lọ́ọ̀fù onífẹ́ ayé òmà jẹ̀fẹ́ mọ̀ owó láyé ń ta sí báyìí lẹ́yìn owó owó báyìí ló tún kù kò sẹ́ni tó ráyà ń lọ́ọ̀fù mọ́ torí lọ́ọ̀fù tó bá pọ̀ lápọ̀ jù báyìí sí ó máa ń múyàn lọ sọ́run ní ọ̀sán gangan a dẹ̀ sọ fún ìwọ ọmọ yìí oníkáyọ̀dé ń lọ lóyìnbó àtẹ̀kù tó bá lọ ayé wa tún bẹ́tà àbẹ̀rẹ̀ sí ní rí gbà lọ́tún lọ́sì àṣerọ́ ni àgbà tó ti lọ sìn ìjọ ògúrò ẹ̀mù alọ́lá rí àmàlà bọ̀ káyọ̀dé ò bá wálé mọ̀ àwa wítọ̀ wá lóyún burúkú yìí ó máa gbé sínú kò ṣe ń lé mi o sọ́ọ́rí tó tó lè gbẹ́ láyè bó ṣe lè dúró nulẹ̀ mi òun ni pé tó bá ṣe tán láti yọ oyún burúkú tó wà nù ẹ̀ ká yọ dànù. mami. ẹ ọmọ. ẹni kì í yọ oyún oṣù mẹ́jọ mami ẹ jù. ẹ gẹ́gẹ́gẹ́ bàtúndé nìkúlẹ̀ jọ ó lóyún oṣù mẹ́jọ kí ló fi ń ṣèyàn ó ń ṣe oṣù mẹ́sàn-án sórí oògùn kan wà tí n bá ti fún ẹ pọ́nrọ́ tó bá yà á dàbẹ̀ kó fẹ́ yàgbẹ́ ni ó máa yàgbẹ́ ó máa jù síta báyìí ó bá dẹ̀ ti jù síta ẹnu kan aráàpù èwéréwéré báyìí ká lọ jù sórí àkìtàn ni ẹni tó nídìí ọmọ àgbè tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ ni ó lè kú ó ti yẹ èyàn oúnjẹ yẹn oṣù mẹ́jọ kó kú wọ́n ṣe oṣù mẹ́sàn-án gan wọn kú wo bó bá tún ṣe oyún yẹn tán ó bá dijọ́ kejì wo tún lè ba ọkùnrin ṣeré pọ̀ tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ ó ṣe wá le tó bẹ́ẹ̀ oyún ṣíṣẹ́ ló wá pọ́nlé bẹ́ẹ̀ ló lọ kẹ́rán kú àfàwọn tó bá mọ̀wé ẹ̀ mí mọ̀wé mo tún mọ̀wé bẹ̀ ó lè kú ṣẹ́yún ni mo mọ̀. mami ẹjọ́. ọmọ níbẹ̀ lẹ́bẹ̀ ká. mami màá sọ láyọ̀. ẹ níbo èèwọ̀ ò sọ lẹ́yìn láyọ̀ ṣé ọmọ pọ́nmọ náà yọ lórí burúkú ọmọ ni ah. ọmọ tí yẹn bá ti wà nù oyún ẹ̀ tó bá ti gbójú yẹn bá ti ń ráre báyìí tí bàbá ọmọ ti sá lọ kó ọmọ pọ́nmọ yẹn orí burúkú ló yàn torí tí o bá yan orí burúkú bá kó yan oríire lọ́yàn látòdì ọ̀run wáyé bàbá ò ní sálọ bàbá ẹ̀ máa dúró dòpin tó máa gbà ló máa fún ṣé tó ti lè sálọ yẹn àpẹẹrẹ pọ́mọ yan olórí burúkú ni kó jẹ́ ká tètè yọ dànù mí ìfọlọ́rí burúkú lé mi. kò ṣẹ́yún fáínà tó bá tó mọ̀ pé ṣẹ́yún jáde nulé mi mi ìfọlọ́rí burúkú gbélé pọ̀ tèmi ò jẹ lọ. mami ẹni kí n máa lọ ẹni kí n kú ònú lẹ́yìn. bẹ́ẹ̀ni tó bá ti lè ṣẹ́yún. ó dá màmí màá kú ọ̀nù lẹ́yìn àtìgbà tí mo kú ti wà ọ̀nù lẹ́yìn mo ò ní ìsinmi. abẹ́rẹ́ yìí ti òun ànulẹ iṣẹ́ mi fún ẹ ló ń jẹ dàbọ òfin jẹun wo tún sun bẹ́ẹ̀ di olóyè burúkú ìgbàlùwò ló kù fẹ́ ìgbàlùwò ló tún kù orí burúkú dẹ ló kù ẹ kọ ọmọ olóyè burúkú jáde ẹnu lẹbi tí ìgbà bímọ rárá ó bẹta ìgbà tó ń bá kú tó ń bá máa para àdúgbò wọn á gbẹbi jáde wọn tí mọ́mí ṣe yẹn náà ó kù díẹ̀ káàtó ah, ah. torí olóyún wọ́n wá lé ẹ síta wọ́n tún ní kó lọ ṣẹ́yún ibo náà fẹ́ kó lọ. Hmm, èmi tiẹ̀ ní suggestion kan bóyá nǹkan tí mo ń sí ẹ̀sọ́ yẹn náà ló máa padà ṣe o. kò ṣẹ́yìn. oyún oṣù mẹ́jọ. ní kí ni kí ló pè lé mẹ́jọ àbí kò kì í ṣe eight nine months lóyún máa ń dé èmi mo yẹ jókòó oyún nine months mo yọ̀ dànù nítorí mi ì tí no time. ọlọ́run client pọ̀ gan. gidi. Hmm. ẹ wo ẹ má wọrí ọ̀rẹ́ mi kò ń ṣe irú èèyàn tó ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ understand ẹ filẹ̀. ó ti yé mi <laughs> miwa bíbá ló máa máa gbé àbí àjọ máa máa gbé. Ah, àbí eh. ojú ló ń rojú ṣàánú ibo ló fẹ́ lọ pẹ̀lú condition yẹn. Eh, ìyá Baby, hmm? ṣebí wo ló ra food stuff last sínú ilé. o tún bí mi lè request ẹ̀mí nìyá yẹn mi ni mo ra. Eh, ṣùgbọ́n nǹkan ó máa ní láti lọ kó kúrò ní kitchen kókó sínú yàrá ẹ torí àwọn eku yẹn kó má lọ jẹun sóyè ẹ. tó tọ́ ni ẹkú máa ń jẹ kíchìn. ẹ bóyá máa rí gangan nìyẹn. ẹ fẹ́ lọ kó foodstuff ẹ pẹ̀lẹ́ ẹ ah, lo inú yàrá mi ló kẹ́rù sí ah, ó máa kó kúrò torí kò sí space mi lè ṣe fẹ́ rẹ́ẹ̀rù sí ṣàyẹ yẹn ò lè gbà ẹ́ àdàkọ mm. lọ páàkì ẹ̀. Mm. ó ti yé mi ó ti yé mi ṣèbí ká ti kẹ́rù ni. bẹ́ẹ̀ ni o. àmàlọ́ ìwọ náà. pẹ̀lẹ́ ẹ rántí ra foodstuff náà sílé o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ rántí ra. ẹ afa ṣé o máa tẹ̀lé wa jáde la ok sorry ó ti yé mi. ara yín máa balẹ̀. kí ni yábejì ẹ pẹ̀lẹ́. <laughs> Alva, this one, she not go follow us go out this night. This night. He go go. Eh. He go go. Um, I even get one client, they call her Sharafadin. I will carry and give her, I go wo mo mọ client. ewo kẹ́hìndé adéyẹmí. ah ṣàlàfà wọn bá láìkí wọn. àti bí ìbá ẹ lọ́ọ́ máa ti lò wọ́n ni kò ní confuse gbogbo wájú ẹyin ni ó máa gọ̀jú sẹ́yìn báyìí. máa fún ní kọ́sítọ́mà ní ṣàlàfà dín. Hello? Hello? sọ̀rọ̀ Káyọ̀dé hello Káyọ̀dé hello. mi ò dẹ̀ ní káàdì sí i mo ò bá ní kí n tún pè padà èèyàn gan lè pe nọ́mbà yẹn gan kó má lọ. sìn kó tún sọ̀rọ̀. Tiwa Tiwa Fọlákẹ́ Tiwa ibi báyìí ló wà. ọmọ yín ké nu ilé náà. ọmọ mi ń ké. ẹ nà ó ò bá dẹ̀ ti bá mi gbé. Ah. mo ní kí n wá pè ẹ́ náà ni kí ló wá ń ṣe ń bí báyìí. wo Káyọ̀dé ló pè mí láti jọjọ́ ẹ̀ tí kò pè mí tó máa tún pè mí lénìí bóyá network ló cut ni o bóyá òun ló drop ẹ̀ mo ò mọ̀ mo ò dẹ̀ ní káàdì lórí fóun tí màá fi pè é. ìpè káyọ̀dé lè pè é ó ga ṣàlù àtẹ̀ǹtì. pẹ̀lẹ́. Can we pray now? Okay, darling. Bismillahirrahmanirrahim. May Almighty Allah bless this food. Amen. One more spoon, please. Kí ló fẹ́ fi spoon ṣe? I'm máa fi jẹun lẹ́kọ̀ọ́. Ah no. Ah. <laughs> that. Yes, dear. She, you will more èmi àti ẹ á ti di ẹyọ kan ni? Yes. Ṣé spoon yìí? Ìwọ èmi àti ẹ la máa fi bẹ̀rẹ̀ oúnjẹ yìí la dẹ̀ máa fi parí ẹ̀. Okay? Okay, my darling. So, ready to eat now. Ladies first. <laughs> yeah. mm. My throat. Oh, okay. Mm -hmm. Okay. Ẹni tó gbàgbé, mo rántí ọ̀rọ̀ kan tó sọ fún mi tó ní wípé èèyàn kan sọ pé Ọ̀yọ́ ló wà. Yes. I'll tell you the meaning. Okay. Ṣorí ìtumọ̀ nǹkan tó sọ yẹn òun ni wípé you are on your own. Of course. And I'm telling you to your face now, you will never be on your own without me. We'll be together forever by the special grace of God. Amen. And mo tún wá ń sọ fún ẹ wípé tèmi tí ọlọ́run bá pa ayé rẹ mm-hmm. tó bá fi mí sí paradise without you I won't be comfortable ó máa dàbí ẹni wípé inú iná ni mo wà ní. don't mean it. yes and tó bá wá fi mí sínú iná tí n bá rí ẹlẹgbẹ́ mi nínú iná yẹn ó máa dàbí ìgbà tó jẹ́ wípé inú ọgbà ìdẹ̀ra ni mo wà ní. babe. a day without you is like a waste. Seriously? Yeah. I love you and I can't compare you with with nothing. And I promise to be with you forever. Come love. I love you. <laughs> I love you more than you do. Yeah, I love you more than you do. <laughs> I love you more, baby. It's Looking for water? Hey. Hey? Irọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Babe, ọmọ the guy don't send the money o. Which guy be that? That guy wey give me yesterday night. Nah. òun ló ń I pull a show now. I eléyìí ní stupid money owó tó ń dẹ́rù bo lòṣì eh? àgbànágan ò lè ná tán. two hundred thousand ló send. two hundred k. wàláì. ah olùwà ọ̀ṣẹ́ mo bá ẹ yọ. o ṣe o ṣe. hello o máa fún mi fifty bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah, ah. eh. èwo ni fifty k ṣé ìwọ lọ́rùn ni àbẹ́ òun fifty k tó tún fẹ́ gbà mí o ṣe wá òkè. ah wèrè ni wọn ò rún mi bọ̀ ó mọ bí mo ṣe package ẹ̀ ṣá eh. mo package ẹ̀ mo ní ọmọ kan ń bọ̀ ọmọ yẹn máa ṣeré fún ẹ máa wọ á fẹ́rẹ̀ balẹ̀ ayé ẹ̀ jẹ́ ọmọ tó pé ó tún nídìí ó ní gbogbo ẹ̀ ó tún níwà Hmm, abẹ́ ah, ah. ọlọ́run ẹ̀ẹ́m ṣe mọ̀ nǹkan owó yẹn pọ̀ òpó ti pọ̀ gbàgbé ẹ̀. sọ forty thousand jẹ́ fún ẹ ten tó kù. ẹ ò dáa forty thousand ẹ náà mo máa fún ẹ tẹ́lẹ̀ in fact twenty k mo fẹ́ fún ẹ náà tẹ́lẹ̀ bọ̀ kò ní jẹ́ kí n mú àkáǹtì nọ́mbà yẹn kí n transfer. ṣe dáadáa o. mú pé àkáǹtì mi tó fẹ́ jọ pàṣẹ ló sẹ́wọ́. mo gbọ́ tẹ̀ sọ owó kan sí seven hundred thousand lọ́yìn jọ ṣe mo lè rí bí five thousand. fa five thousand naira. ọwọ́ márùn-ún. five thousand. Hmm mo fẹ́ fi ra àwọn nǹkan tí ọmọ mi need ni. Hmm, àbẹ̀rẹ̀ ọlọ́run five thousand wá wá aṣọ mọ̀ pé ó yà wèrè gan ṣá hmm. ṣó mọ àtijọ́ tó ti bímọ tọ́mọ ẹ ti dàgbà tó yẹn tó sì ń jókòó sínú ilé òun òun kó aṣọ sáré òde òun gbé scarf sórí bí ọmọ ọ̀dọ̀ bí su. ọ̀rẹ́ mi lè ń tọ̀ lára wa light, láì. sì jẹ́ kí n san kankan fún ẹ ọmọ fine àwa ń bẹ́lẹ̀ gbẹ́ ẹ̀ ní ojú ìtaṣọ òtún ní flatọ́ọ̀mù kò dà bá wà báyìí. ìyàtọ̀ àtúntò gbogbo kùn ó fà ìbáyìí wá ó má má kọ́ra ọlọ́run mọ́ra ọ̀rẹ́ mi don't be keeping oore ọlọ́run to yourself gbégbó kí ni ìyá rẹ̀ kò ṣe kí ni kò ṣeré kò gbé ó ya wèrè ni. ó dáa ṣẹ́ẹ̀ṣì lè owó yẹn fún mi. a lè rí kí ló ń ṣe ẹ aláàlérí kankan ṣe ń gbá. ṣé o mọ nǹkan èmi tẹ ní mo lú solution fún ẹ lálẹ́ ìwà lọ́wọ́ bomb shot tí gbogbo ẹ̀yìn díẹ̀ bàbá ṣó báyìí. pẹ̀lú crop top bẹ́ẹ̀ ni wàá ṣó gbogbo ilé tó tún ní flat orí orí èmi tẹ́mi nìkan wàá wá pa gbogbo ẹ̀ mọ́ àbọ̀ sí gbòòrò mo promise ẹ pé màá fún ẹ class màá fún ẹ ní hundred bay lálẹ́ yìí ó hmm. ṣe ẹ bóyá kó lọ lágbẹ̀tọ́ ọmọ ìyá. máa sọ bàbá ìlú wèrè you no go do you go do o if you no do make you pack your load fifty ṣingban i no get mo ló ń po mo láwọn gan o ẹ ṣe national theatre òun ni mí mi ò lówó tí máa fún ẹ. wo hmm, ẹ̀hẹ́n. ọjọ́ máa yọrọ ẹ lẹ́nu alágẹmọ ti bí wọn àìmọ̀ pé ó kù sọ́wọ́ ẹ àǹtí mi tẹ́ bá bínú ó tó bẹ́ẹ̀ kó dà ó jù bẹ́ẹ̀ lọ. nídàkejì kò yẹ ká bínú bórí ṣe dání o lọ́mọ tí ò pé méjì lọ́wọ́ yín ẹ dẹ̀ lé síta bẹ́ẹ̀ yẹn ẹ ti ẹ̀ wá. act of correction èmi kọ́ mo lè jáde òun ló jáde fún rẹ̀ n tó dẹ̀ fẹ́ ṣe ó ti yóò fúnra rẹ̀ so kí wàá ní kí n ṣe èyí á torí ló bímọ kó dẹ̀ para ẹ̀ dànù àti òbí mọ́ ń gbélé ayé o. àǹtí mi ṣe rí ijọ́ tí mo rí tiwa àánú ṣe mí kódà ọmọ tó gbé dání ó ti dàgbà kò rí ìtọ́jú. ọlọ́run á dá wọn sí. àǹtí mi ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ jẹ́ kí tiwa padà máa bọ̀ nílé. àǹtí mi nílé mi mo ní nílé bo. bó àǹtí mi ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. àǹtí mi àǹtí mi. àgbà mi ti dẹ́ lóhùn yóò yẹ kó mọ̀ pé mi ìgbà ni. ṣé ó lè gbé lọ́dọ̀ mi. ìyẹn dáa ìbọ́dọ̀ ni, ó ti wà pa bẹ́ẹ̀. jẹ bisikíìtì wọn. ó dẹ̀ lẹ́yìn kí láì sọ. big mom is beating you now. ṣé ẹ lọ tiwa. fine ma. tiwa nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tí ọmọ kékeré bá gun àkàbà méjìlá papọ̀ ó ṣeé ṣe kó má rí o ẹ tiwa mo ti lọ bá àǹtí mi àtijọ́ sọ̀rọ̀ nǹkan kan náà lọ ṣì ń sọ kọ̀ náà ṣì ni ibi tá a forí ọ̀rọ̀ tì sí òun ni pé kó wá máa gbé lọ́dọ̀ mi. ok ma ẹ ṣeun gan ma ọlọ́run á kú ṣe bí mo ṣe fẹ́ àmọ́ ṣá màámi á gbà. kò yẹ kó tún sọ nǹkan bẹ́ẹ̀ yẹn o kò sí bó ṣe lè rí ìyá èèyàn kò sí kó má dùn yàn ẹ tiwa pẹ̀lẹ́. ẹ ṣeun gan ma kí lèmi lẹ́kùn tiẹ̀ jẹun kí èmi tó jẹun ọmọ mi àti ẹ̀sìn jẹun náà. Oh, yeah, yeah. time, time, oh. Ìgbà ló ní ìgbà mú. Àṣẹ táìmù táìmù o. Bìrìbìrì láyé. Àtẹ́wọ́ lágbára o. yẹ. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. owó. ó bẹ̀rẹ̀ mi lẹ́kùn ni sà ara ẹ̀ ń gbóná ó dẹ̀ ń wú kan. ok ok ṣé o ti gbé lọ sọ́sùjú. bẹ́ẹ̀ ni sà. ẹ kí wàá náà ní máa ṣe. ibi wàhálà wà nìyẹn dọ́tọ̀ ní kí n lọ wá five thousand naira wá láti bí mo ṣe wà yìí kò sí owó kankan lọ́wọ́ mi. five thousand. bẹ́ẹ̀ ni sà. bí ìyẹn kọ́ là sọ náà. yóò máa mú wa. thousand naira lè tó bá di nírọ̀lẹ́ ọ̀la mi ṣòkò dọ́dọ̀ mi báyìí. tó bá ti débi tó bá bá a jẹ́ pé mo ti lọ́lé nìyẹn you understand so nǹkan tí bá rí màá arrange sílẹ̀ fún ẹ. ẹ straight ẹ ti lọ́ra oògùn yẹn ní kíákíá kíákíá kíákíá ṣùgbọ́n bá mi tọ́jú ẹ dáadáa o ṣùgbọ́n o ṣe máa dà. lọ́ọ̀gùn ẹ dáadáa o ṣùgbọ́n. fẹ́ sanwó àwọn nǹkan tí mo rà nínú market sísá wa sọ fún mi pé ẹ ti clear bills mi. yẹ yẹ yẹ ẹ má wo orin pa ẹ mo ti sanwó nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí tí ẹ̀ ń bá wọn argue o pé ọjà wọn ti wọ́n jù adémi ìdẹ̀kẹ̀rẹ̀ yìí báyìí ni mo ti máa ra most of my things so wọ́n á fi pé kí n kàn sanwó yín mọ́ ọjà títì mi ẹ má wọrí ẹ má mind sorry never mind. Ah, láì mọ̀ mi rí lẹ́dẹ̀ẹ́ ṣe adúrò yẹn fún mi ah, irú èèyàn bíi ti yín ṣọ̀wọ́n. madam kò dìgbà téèyàn bá mọ̀yàn kéèyàn tó ṣòro fún un èmi kò ṣe tèmi fọlọ́run ni ẹ má wọrí ara yín ṣe gbọ́. mi ì mọ̀ bóyá ẹ fún mi ní kọ́ńtà tí mo kàn fẹ́ dúpẹ́ ni o kí n lè fi ẹ̀mí ìmòwe hàn fún nǹkan tẹ́ ṣe fún mi. Oh, ok ok ah, kò sí problem ah, ẹ yẹ kí fún yín káàdì. ok ẹ ṣe. all right ẹ feel free láti pè mí anytime ṣe gbọ́. ok sir hmm? all right.

lélẹ̀ yìí omi ló ìgbà sórí tébù ni. bẹ́ẹ̀ sá mú ní kẹ́kọ́ mú kẹ́bi step down kó jẹ́ tó ṣe tán. kí n fomi step down oúnjẹ tó ń ṣe látàárọ̀ nǹkan. dádì kò pẹ́ tí mo gbóúnjẹ kaná. oh my god for how many hours ló fẹ́ fi dáná kitchen ó ò gbàbí kankan jọ màmá ẹ̀ rárá ó ò gbàbí kankan jọ and mo máa ń sọ fún ẹ times to that number kí obìnrin mọ oúnjẹ sè is part of n ọkọ fi máa ń fẹ́ràn àyà o ó wà lára ẹ o tí ò bá jẹ́ méjọ come on leave me alone. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, FG. You can never leave. FG. You can never tell my story. Báwo. That is what God no worry. Gbẹ̀nu sọ, ṣé kò lọ pẹ̀lú orúkọ ẹ̀ Fọlákẹ́ ló ń jẹ́ tẹ lórí bẹ́ẹ̀ o tún good. Mo ṣe ẹ̀rẹ̀ ni mo mean but eh, Fọlákẹ́ ṣà lórúkọ ẹ̀ ó lọ pẹ̀lú orúkọ ẹ̀ náà. Ṣé o serious o serious? Ẹ eh, má bínú àná ẹ̀ tó pè é mo wà bísí mo bísí gan-an bí tí mo wà gan mo lè gbé kọ àdá ìgbà tí mo mí pé màá rí tọ̀nù kọlẹ̀ bọ̀ mo gbàgbé náà wẹ́ẹ̀sì máa yìí má bínú má ẹ mo bí sí gan ni ah, bí tí mo wá jìnnà gan ó jìnnà tó tẹ̀ tá máa ń lo yẹ ṣáàdì alẹ́kùn wọ̀dù ẹni mo wà ilé ọ̀dọ̀ ẹ. Ah ṣe ṣe yéde máa wọ́ọ̀kì ṣá. jẹ́ kí n wò kọ́ tí mo lè ṣe náà because mo busy gan báyìí mo nọ́ mítì gan mo ṣe wà ní báyìí but ó mọ tó máa ṣẹlẹ̀ mo promise títí alẹ́ máa yọjú sí ẹ títí alẹ́ máa yọjú sí má wọrí má wọrí. mo ń gbọ́ pé náà kì gan-an fún mi. Mm-hmm. nǹkan tí mo fẹ́ rí ẹ fún ni pé ò ní lè sùn bíbá ìlàlẹ̀. ọlákẹ́ kí ló ṣẹlẹ̀. mo fẹ́ lálejò ọkùnrin ni mi dẹ̀ fẹ́ kórè e rárá. ọlákẹ́ hmm? níbo ló fẹ́ kí n sùn tí bá jáde ẹ̀sìn ilẹ̀ ti ṣú. ibo lo ò lè lọ òun ṣọmọdé náà o wo gbé ọmọ yìí kẹrọ excuse me, falẹ̀ yìí. fúlákẹ́lẹ́ ti ṣú ó dẹ̀ bẹ̀rù ọlọ́run. ṣé wàhálà wà ń bẹ́ẹ̀ ni ah, ah. ṣé bẹ́ẹ̀ ni mo mú ẹ wá sínú ilé yìí mo dẹ̀ tún ní kó máa lọ òde sínú ilé lálẹ́ yìí kí ni wàhálà ẹ̀ gan. Ah, ìwọ ọmọbìnrin o stubborn o lọ lọ lọ má wọrí kí iṣẹ́ bọ́ta fún ẹ. bẹ́ẹ̀ni. mo ti gbọ́ ẹ nígbà tó jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ nìyẹn. ó ṣe ó yá ó yá ó yá dìde dìde dìde látòrí nǹkan méjì á máa kọ́ á máa kọ́ máa lọ máa lọ lọ gbọ́mọ ẹ kẹ́ máa lọ àlejò mi ò ní pẹ́ dé o tó bá bẹ ń bí wàhálà máa ṣẹlẹ̀ o tó bá bẹ wàhálà máa ṣẹlẹ̀ o. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh. You can never leave my glory. You can never tell my story. That is why God no worries. Oh, oh. tó bá ṣíwájú mi débẹ̀ good luck. kí o ebi ń pa ní ìṣòro ebi ń pa ní hmm, ṣé torí ebi ń pa iná ah. wo ebi oúnjẹ ló ń pa àwọn wọ ebi tibí ló ń pa ìyẹn jẹ ká. wo serious ikú ní láti ń gbé títà ebi òde tó wọnú kọrọ mi wọ jẹ kọ́kọ́ jẹun nípa tó lè ṣe ẹni tì nígbà jẹun lè ẹni tì. ṣé bí wọn náà sọ pé fẹ́ dòdò sàlẹ̀ ó dẹ̀ ti bẹ́ẹ̀ ṣe. ẹ kò ní mí ni jẹ kọ́kọ́ jẹun ló jẹ wà important. ó máa jẹ́ ní oúnjẹ ti wà má jẹ́ ní yàrá. n Yeah. <laughs> oh, that boy though, because I know it's gonna be a boy. Yes, I know oh, it's definitely. Romeo, hmm, Romeo, wait, like I can't wait to see my child. And I promise you that everything someone gonna need mo máa cater fún àti ìwọ because I know money is coming. Yeah. This boy is bringing money for me. Amen. Yeah. So jẹ́ ká fún ọba rẹ̀ fi túbọ̀. Tèmi. I love you. <laughs> That's my baby. <laughs> I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh, yeah. I've got one life to live, I've got a choice to make. I choose to live by it, oh. oh. You can never leave my glory, you can never tell my story. That is what God no worries, oh. oh. tó bá ṣíwájú mi good luck to you. good luck to you. show me say God did not do me better. Yeah. My time na my time, your time na your time. Your time, your time. báwo máa lé ọmọ yẹn lọ without our consent ṣó wà òkè ni jọ ṣó gbádùn ṣá. ní sùúrù má pariwo ṣó ló sọ fún ẹ pé mo lé oúnjẹ. ẹ ìgbà tó ọtí bá lè kọ́ so. so wípé kí ni are you alright. so ẹ Mrs. madam ta ló sọ fún ọkọ tó lè kúrò nílé bó ṣe bọ̀pá tó ń gbénu lẹ́yìn ni like who did you tell before sending that packing are you alright. Ah, ah. ṣé mo ní láti béèrè anything lọ́wọ́ anybody kí n tó lè kúrò. ó oh, ní òṣè nílẹ̀ láti gba permission lọ́wọ́ wa. ní sùúrù èmi mo mọ̀mọ́ ìwá sínú lẹ́yìn. sọ mo lè lé lọ tí n bá fẹ́ lè lọ kò sí nǹkan tó kàn yín bẹ́ẹ̀. ìjọ kí ni rísì tó ṣe gangan. mo lè lọ nìyẹn. fún kí ni. ẹ mọ̀ pé wèrè lọmọ yẹn. ó lọ ṣe ayé àtọ̀run ni kò sọ́kùnrin tó bá wá sínú ilé yìí wọ́n máa máa ranjú mọ́ kí ló wà lára ẹ̀ ṣé òun nìkan ni. Ah. ẹ nà so. can you imagine. ìgbà tó wọ́n fẹ́ jùmọ̀ ńkọ́ àdúrà tá à ń gbà náà ni kókó máa fẹ́ jùmọ̀ náà jọ́ṣẹ́ ò là ń ṣe. ṣáni boyfriend. irọ́ ẹ jọ̀ọ́ èmi ò fi délé ṣeré délé fẹ́ wá mi wá sílé mi ìdẹ̀fẹ́ kọ́ ọmọ yẹn rí ah, torí tó bá ti lè rí báyìí ó máa wọ̀ lójú ni ó máa ranjú ranjú ranjú báyìí ni. Eh. délé yes. <laughs> Fọlákẹ́ hold on jọ délé wo ló ń sọ. délé tẹ mọ náà. the same délé tẹ́mi ti jẹ délé kan náà ah. tó ti ṣọ́ọ̀pù èmi tó ṣọ́ọ̀pù tó tàtúndọ̀ ṣe papọ̀ ṣó wà ókè ṣá. ẹ̀ẹ́n kí lóò kí lójú òrìrí. ṣé délé tèmi ti jẹ́ tí mo wá pàṣẹ ẹ̀fọ́ ló wá fẹ́ di mario kò lè wọ́ọ̀kì. sọtiri àṣẹ mi lélẹ̀ àṣẹ ẹ̀jẹ̀ rẹ̀ gbọ́dọ̀ múlẹ̀ kí ilé ọ̀la kó tó ṣú ọmọ ẹ gbọ́dọ̀ padà sínú ilé ẹ fẹ́ gbọ́ story of your life. èmi lẹ́ ń sọ fún pé kí lẹ́yìn tó ṣe é kó lórí burúkú lẹ́yìn méjèèjì ṣé ẹ ya wèrè ni ẹ gbà wípé ẹyá lè gbé ni ẹ jẹ́ kí n sọ̀tàn fún yín. ríìlì àwọn ayálégbé wá ṣó gbádùn ṣó sì wà òkè ṣó òwò ojú ni àwọn ajá ẹlẹgbẹ ṣé torí pé láńlọọdù orúkọ ọlọkọ síbẹ̀ ó sì gbà pé ọrùn ilé ọdún ìyàjọ dáwọ ẹka jọ sàn ni. wọn bí bá àwọn ayálégbé àwọn ṣé máa nà mí ni. wọn bí you dey you dey mad. How do you love me because of something? Do you love me same way I love you? Ah, ah, ìfẹ́ òtítọ́ kì í ṣẹ̀tàn o. Ìfẹ́ òtítọ́ ìkórira. Kèdùmarè fún wa nífẹ̀ẹ́ látọ̀run wá. Tiwa. Ah, èmi náà sọ lójú yìí mo ti lójú ìrí ti wá kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń sọ ẹkún àsìkò lọ báyìí. ọ̀rọ̀ kékeré kan ni kí ló ṣẹlẹ̀ lọ sí ìfọlákẹ́. kí ló dé. wọn àlàáfíà ló wà. kí ló wá ṣẹlẹ̀ báyìí kí ló dé tójú rẹ̀ rí báyìí. ó tẹ̀lé ti sú mi. wọ́n ó ṣàmọ̀ pé mọ́mì ti lé mi kúrò lé gbà tí mo lóyún ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo tún ti ń manage pé kí n ṣáà máa kí n tiẹ̀ rí bí forí mi pamọ́ sí àwọn yẹn dẹ̀rẹ́ gbogbo nǹkan tó máa ń fẹ́ ṣe n ò lè bá wọn ṣe torí àwọn ways wọn kò tiẹ̀ ń ṣe tèmi rárá and èyí tó tún mú mi wọlé nínú wọn ọ̀rẹ́ mi èyí tó yẹ pé òun ló mú mi dé ibẹ̀ alẹ́ àná ni ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ ó ní ọkùnrin kan ń wá òun bọ̀ pé ah, inú ilé yẹn mo ò lè sùn síbẹ̀ pé ríngì ó ṣàṣọ àwọn ọ̀rọ̀ yẹn lọ mo dẹ̀ ní ah, ó dẹ̀ jọ pé kó tiẹ̀ mo ṣáà bẹ́ẹ̀ títí títí ó kọ̀ jálẹ̀ ó ní máa lọ kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe mo ní láti gbé ọmọ mi mo dẹ̀ lọ gbé ẹrù mi mo dẹ̀ ń lọ ìgbà tí máa gbẹ́rù mi bọ́ta pẹ̀lú ọmọ mi mo ò ní bómi tí máa sùn inú wájú ṣọ́ọ̀bù kan ni mo sùn sí. Si pẹ̀lú ọmọ lọ́wọ́ òtútù ń mú èmi àtọmọ yẹn kí mo fẹ́ ṣe mo ní láti faradà because nǹkan tí mo ò ní option ọmọ mi ń ké èmi náà ń ké torí mo kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ah. so níbo ló ń lọ sìn. mo ò níbi tí mo lọ kí n lè parọ́ fún ẹ akọ̀ ń lọ náà ni bóyá bá tiẹ̀ déwájú tí máyì kan fìdí mi sí kí n tiẹ̀ sinmi màá tún journey continues kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ah, ah. ṣé ó tàn yẹn ní tẹ̀lé tiwa but ṣèbí mọ́mí ní àwọn ẹbí kan àwọn ẹbí yẹn náà wọ́n lè bá mọ́mí sọ ọkọ báyìí bẹ̀bẹ̀ náà. àwọn ẹbí mọ́mí ṣá bóyá tí n bá rò màá lọ sọ́dọ̀ wọn. ó lágbára o ok mo fẹ́ sáré débi kan sí i. ọ̀gá mami má nìjẹ́ fún bébì. ṣé ṣé gbẹ̀gìrì wà. kò sí gbẹ̀gìrì fried rice ńkọ́. Ah, wọ́n là fried rice yẹn pọ̀ kò sí. white rice wà. ẹ má wọrí. àǹtí mi pété iná ò ní gbẹ̀gìrì. mi ìmọ̀ ń sè é. gbẹ̀gìrì ó lè ah, tẹ bá ti mú ẹ̀wà ẹ máa bò ẹ máa bò tó máa mọ́ dáadáa ẹ máa mú ẹ máa gbé kaná ẹ máa wá sí ẹ máa ṣe tó máa wọ̀ dáadáa ẹ máa mú ìjábẹ́ ẹ máa fi já tẹ bá ti já dáadáa ẹ máa mú asẹ́ ẹ máa fi sẹ́ ṣáàbì tẹ sẹ́ yẹn ẹ máa gbé kaná ẹ máa wá sè ẹ máa mú epo pupa ẹ máa fi sí ata ẹ máa fi sí iyọ̀ ẹ máa fi sí magi ẹ máa fi sí tẹ bá tún fẹ́ wá paaku kẹ wá fi ẹja sí oh my god gbẹ̀gìrì ti jiná. ẹ wá sọ pé ẹ mọ fried rice ń sè gbogbo àwọn oúnjẹ yìí ò le tẹ́ bá ti gbé rice kaná ẹ máa bu omi sí i ẹ máa mú kọrí ẹ máa dà sí i thyme ẹ máa dà sí i maggi ẹ máa dà sí i carrot ẹ máa rẹ sí i sweet corn ẹ máa fi sí i green beans ẹ máa fi sí i fried rice ti jiná gbogbo nǹkan yóò le àǹtí mi. ẹ ó dàpọ̀ akọ mi o kí ni iṣẹ́ tí mo ṣe iṣẹ́ wo ni mo gbà ṣé ó ti yá ó ti tán. ẹ kọ ọrọ̀ ajé o. Ah, ẹ rà sá o ẹ pé ah, ẹni tẹ́ ń dúró dé nǹkan wọn ìdè ni. kò mà ìdè o ó kàn dé sọ fún mi pé òun fẹ́ sọdá títí ń bẹ̀ yẹn òun bọ̀ ni o ẹ jọ mà ṣé ọmọ yín náà lọmọdé yìí. ọmọ bí ọmọ mi náà ni ọmọ ẹ̀gbọ́n mi ni. ló wá mọ oúnjẹ ṣe tó bẹ́ẹ̀ yẹn tó tún kọ yín. tó bá fi ọbẹ̀ fún yín ẹ fẹ́ lè gé ọwọ́ yín jẹ. madam tí ẹ bá ní bínú ṣé ẹ lè fún mi ní ọjọ́ kan kó wá ṣe oúnjẹ fún mi ń lè mí. Ah, ah kí ló ṣẹlẹ̀ ó máa tẹ̀lé yìí ah. tó bá ti bówó dé kódà bẹ́ẹ̀ ní nísinsìnyí á tẹ̀lé yín. ọ̀dà. Ah, bẹ́ẹ̀ ni kí ni ó máa tẹ̀lé wọn náà ni. ẹ jẹ́ kẹ́ni tí mò ń dúró dèdè ń bá yẹn. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, oh, you can never leave my glory. You can never tell my story. That is what God no worries. Oh, oh. báwo ni oúnjẹ ṣé ẹ enjoy sir honestly mo enjoy ẹ̀ mi ò fẹ́ mọ ìjọ tí mo ti gbádùn irú oúnjẹ báyìí gbẹ̀yìn tí ń bá ní flatai sórí ìsọ̀rọ̀ sí ẹ̀ ẹ̀rín ẹ̀ àti ká mú oúnjẹ sè gbogbo ẹ̀ ló fi jọ Arabi. Arabi ta tún nìyẹn ẹ kúlẹ̀ o. ìyàwó mi ò fọ́ sí ọ̀ ẹ̀yà káwọ̀. káwọ̀. Oh, and that's my daughter wò bí gbogbo ohun máa ní kí wọ́n ṣe fún mi nílé tó máa ń rọ lójú wọ́n ọmọ tó ń pàtà sí mi lẹ́nu ó ṣe oúnjẹ yìí ó ládùn. I think I've seen your face somewhere before. mi ò mọ̀ yín rí o. Really? ó lè jẹ́ ẹni tó mọ̀. ó máa ń jọra èèyàn. Are you serious? Okay tó bá ṣíwájú mi débẹ̀ tó bá ṣíwájú mi débẹ̀ o oh, good luck to you. iná mi ń sẹ́ káàdì náà dùn mí iná mi ń sẹ́ o. My time na my time. My time na my time. Oh. Your time na your time. Your time na your time. Àwé wa gbọ́ gbọ́ o. Bá a ti bí Táyé náà lábí Kẹ́hìndé ṣùgbọ́n àyànmọ́ tọ̀tọ̀ ló gbé wáyé o. Oh, hmm. I dey run my race o, oh. you dey run your race o, oh. I dey live my life o, I no live your life o. I've got one life to live, I've got a choice to make, I choose to live by. Ẹ eh, mo gbé ẹ délé báyìí. Ẹ ṣé gan-an sá. Bá mi gba owó yìí kó bá mi fi tọ́jú ọmọ yìí. ẹ ṣeun gan sa. ó wá àdìjọ́ wo báyìí. Ah, kò sígbà tẹ́ bá ní kí n wá tí mo ní wá gbọ́dọ̀ ìjọ́la náà ni. kò sígbà tí òun mi kò wá àmọ́ mo fẹ́ kó gba ọ̀rọ̀ mi wò mo nífẹ̀ẹ́ ni o mo dẹ̀ fẹ́ fẹ́ ní ṣúláka ìwọ náà kú ti ń wọlé mi kì í ṣàǹkíní kì í ṣàǹkejì nísìn débi tá a máa ní mo fẹ́ parọ́ fún ẹ ṣẹ́rí ní ọwọ́ tí mo wà yìí mo ò rí ọ̀rọ̀ ọkùnrin bàbá rárá àti wípé tá bá ní ká wo ọjọ́ orí yín sí ọjọ́ orí dádì mi ọjọ́ orí kan náà lẹ́jọ́ máa jẹ́. sórí <sighs> àkọ́kọ́ tó sọ yẹn ó possible kémi àti kí dádì ẹ̀ kó jẹ́ ọjọ́ díẹ̀ náà fi jù mí lọ àmọ́ tó bá ń ro tọ́jọ́ orí ìyẹn ò ní kàn ṣe nínú ọ̀rọ̀ ìfẹ́ tó bá dẹ̀ ti ń ro tàtẹ̀yìnwá ntọ́kùnrin ti ṣe fún ẹ kò ní jẹ́ kó lọ́kọ̀ọ́ òótọ́ ni pé béèyàn ò bá ra irọ́ èèyàn kì í rò òótọ́ ra àmọ́ ó ti wá ra òótọ́ báyìí ilé mi náà ló kún dé yẹn kì í ṣe nkíní kì í ṣe nkejì so kí ni mo tún fẹ́ háìdì fún ẹ o ti mọ̀ pé mi ò níyàwó mọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ fún mi ní àkókò díẹ̀ kí n fi máa bọ̀. ọ̀dà kò burú kó bá mi tọ́jú ọmọ yẹn. ẹ ṣeun gan ẹ kùnà owó sàn. Ooh, I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Yeah. So much you want to be there. Good luck to you. Good luck to you. God is not to me better. God is not to me better. Yeah. My time, my time. My time, my time. Oh. I wish you gonna celebrate me soon, so no. So I know the come on. I wish you were. Ah, ọkọ mi, wọlé wọlé wọlé, má wọlé, ọmọ dáadáa, bọ́ọ̀ ni wọ́n mú bá sọ̀rọ̀ o lè gbọ́ ọmọ wa. Gbọ́mọ wa o, ọmọ tẹ́ ìbéèrè látọjọ́. Mo mọ̀ pé mi ì bí ọkọ jẹ́gbọ́ jíròrò ọ̀rọ̀ tó wà lẹ́wà ń sọ̀rọ̀ bínú báyẹ̀ wá ṣe máa dá wa méjèèjì ń pejá wa o. èmi ń béèrè ẹ o kò sí tó ṣẹlẹ̀ tí mi ò mọ̀ ṣọlá ọmọ yìí gan àjọ tọdé ibi tó tọdé yìí ni bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe ń lọ gbogbo ẹ̀ lèmi béèrè lọ́wọ́ àbúrò mi ó dẹ̀ ń ṣàlàyé gbogbo ẹ̀ fún mi èmi náà dẹ̀ fún mọ̀ràn tèmi ṣó ní tí mo sọ kókó wá jẹ́ ká gbé ìbínú tì o ká gbàgbé pé àjọ ń bára wa jà o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ bá yà wá méjì ṣe máa dà báyìí òní kò jẹ́ ká ṣe o torí mò ń gbọ́ fìrìfìrì kan àbúrò mi fi yé mi pé ọkùnrin kan lálùbáríkà. wọ́n ní ó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ló yan rí tékèrè sọ pé rárá ò ṣe ò ṣe ọkọ mi ìwọ mọ̀ bóyá ọlọ́run fi ṣáńgẹ́lì wa tó fẹ́ yọ wá kó nínú ìṣẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ o jẹ́ ká jọ gbìmọ̀ pé mi àti ẹ káwa náà jẹni tó mówó nú owó tó náwó má jẹ́ ká kú sínú ìyà o ìyà ó ṣomi ọbẹ̀ kí bàbá má jà á jìyà o ọkọ mi jọ torí ọlọ́run mo fẹ́ kó fi ọmọkùnrin kó ṣe yẹ́sì. má nì àgbàlagbà lẹni tá à ń sọ̀rọ̀ yìí. àgbàlagbà abẹ́ máa rọ wẹ́ ẹ máa wò ó àgbàlagbà àgbàlagbà kan ní ọmọdé ìwòyí tọ́jú ìbànújẹ́ lọ́jọ́ orí wò ó já mojú orí kú o. owó làgbà ṣó orí tí ọmọ kékeré kan bá lówó ńlá àgbàlagbà ni tágbàlagbà kan bá lówó ti di ọmọ kékeré. kí ẹ sọ ọkọ fún ẹ nígbà Ọlọ́run ti kẹyìn tó ti lówó lọ́wọ́. ó ti di ọmọ kékeré jẹ́ kó fowó táyé wa ṣe má jà jù fànù ìfà má jà jù ní ọkọ mi. eh? wọ́n jà jùnú wo bá mi pè wọ́n kí n tiẹ̀ kí wọn. kí n sọ pé ó ṣe wọn kó àjò mi o wọ́n mo bá sọ̀rọ̀ báwo kí ló fi sọ̀ náà ń bẹ̀ àbí kí ló kí ló sọ fi sọ̀ kẹ́mi kí wọn mi ì tọrọ owó o. mo kàn fẹ́ kí mo fẹ́ kó mọ̀ pé olókùn di pé ìyá dáadáa ló bí eléré ló ti jáde wá ntẹ́mi fẹ́ ṣe nìyẹn orúkọ wo ló fi sọ ẹ̀. wọ́n mọ̀ ẹ́ kó mo bá sọ̀rọ̀ ni. láì wá sí nǹkan tó lè mọ̀ ní mú fóònù lẹ̀ láì kó dárúkọ ẹ̀ fún mi kí n pè é. ẹ kó jókòó jàre. ládébọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ bá a bá ń wo onígẹ̀gẹ́ ràn yóò mìíràn tàwòtàwò baálẹ̀ ti ń talẹ̀ ló ń takùtà ó sì ti ti tọwọ́ bọ̀lẹ̀ mọ̀lẹ́bí bára alẹ́ ẹni bá wá ń jẹ kòkòrò búburú bàbá rẹ ni wí fún urú hẹrẹ rẹ òun máa ní jẹ́ agbádùn ládùúgbò. ẹ̀rí ara ohun tẹ̀mí wí ló délẹ̀ yìí o níjọ náà lọ́hùn tí ẹ sọ pé adétúnjì lẹ́fẹ́ fi jẹ baálẹ̀ tẹ̀mí takú tí mo ní mi ò fẹ́ ṣé mo pé ọ̀rọ̀ náà fẹ́ máa dàbí nǹkan bí ẹni pé nǹkan mi wà ń bẹ gbogbo àwọn ìwà jẹgúdújẹra tó ń wù yìí náà lèmi ò ṣe fẹ́ ká fi ṣe baálẹ̀ òun ló délẹ̀ yìí sìn kí lẹ́rù pa lè ṣe sí i mọ̀ wá yá fi tàwọn jẹ gúdújẹra ṣe n tẹ́mi fẹ́ ká ṣe ń bẹ̀ ni pé ìpàdé tí ń bọ̀ yìí mo fẹ́ ká jìjọ wà ń bẹ̀ ṣé o mọ̀ pé onítìjú rẹ̀ ni ọ́ dákun torí ọlọ́run mo fẹ́ kájọ bá a sọ̀rọ̀. kò burú ṣé ẹ̀yin ò lọ sílé padà lẹ́nu. rárá o ọ̀dọ̀la. ọ̀dọ̀la ó ti dàbẹ̀ ẹ̀yìn tó bá ti yá kì í mọ́ a jẹ́ pé tó bá máa di lọ́la èmi ni máa gbé yín lọ a lọ yanjú gbogbo ẹ. inú mi á sì dùn. hello of course mo gbàgbé àwọn ọmọ pé èmi gan ló yẹ kí n rán ẹ létí. ok o ṣe all right yes and that reminds me ẹ̀gbọ́n mo mà rí nǹkan ara ah, ó ti pẹ́ tán ti máa ń ní méjì méjì lọ́lọ́run dáyọ̀ mi ò gbàgbé mo pàdé ọmọbìnrin kan o tẹ bá rí àfi bíi màmá tọ́lá ní mi tó ṣaláìsí. bẹ́ẹ̀ ni ó jọ ìyàwó mi tó dolóògbé tẹ̀ríntẹ̀rín mi rí irú ọlọ́run rí o ṣé mo mo á wò pé ah, èèyàn ṣe ń jọyàn báyìí ó wá mú mi rántí ìfẹ́ tí mo ní síyàwó mi mo kẹnu sí o mo bá sọ̀rọ̀ but kò tí ì sọ fún mi pé òun gbọ́ kò dẹ̀ ní òun gbọ́ even òun ló pè mí nísìn ló rán mi létí appointment ìtajọ ní. ẹ ẹ ó wàá tẹpẹlẹmọ náà ni irú wa ò tún gbọdọ̀ mọ ọkọ bí wọn ó ti bóbìnrin sọ̀rọ̀ tí ó fi gbọ́. àti bóbìnrin sọ̀rọ̀ kọ́ ló ń ṣe mi but ń ṣe bóyá ẹrù tó ń bá pé bóyá àgbà àgbàlagbà tí mo jẹ́ nítorí ọmọ kékeré ni bóyá wọ́n dàgbà o bóyá wọ́n fẹ́ tàn òun jẹ òdòdó yẹn ló ń ṣe ẹ̀bọ̀ tèmi náà máa gbìyànjú. ẹ eh, ẹ kú kalẹ̀ sà ẹ eh, ẹ wò eléyìí kò lọtí ní ó ti yé kẹra bá a pélé iná sára. ṣùgbọ́n ó ní tẹ́tí fi ṣe mí lálejò náà ti tó. Ah, ah omi ò tó sà ah ẹ mọ̀ pé àlejò ńlá ni yín bí èèyàn bá dẹ̀ ṣe tó lèèyàn ṣe ń ṣàlejò ẹ̀ ẹ bá wa fìfẹ́ mi lẹ́yìn náà. Ah, ẹ ṣe mọ mi. ẹ wò jíjẹ mímu òun náà mò ń yanjú yẹn mo afẹ́fẹ́ yìí méjèèjì lẹ̀ kẹ̀rá yóò bára yín sọ̀rọ̀ mi ò ní pẹ́ ṣe tán báyìí ẹ kú kalẹ̀ sà ẹ sà ẹ kú gbó. my dear èmi ò ní lè dúró pẹ́ tó oúnjẹ tí mọ́mì náà fẹ́ sè yẹn ṣó ti yẹ jẹ́ kí n kàn rọra ṣètò ẹ̀ kí n máa bá tèmi lọ. gba ilé ìkọ̀fẹ́ tẹ́kí ara ẹ̀. tí n bá gba owó yẹn lọ́wọ́ yín gbígbà pé mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ̀rọ̀ tí ò dẹ̀ possible. mo fún ẹ lówó mi in anything o gbọ́ o ò gbọ́ o. àjẹmọ́nú ni mi. ẹ kú kalẹ̀ sá. ah yes ma. ẹ sá ah kí ló dé. Eh, ẹ fẹ́ fún lóko àgbà. ẹ mo fún kọ̀ sí mi lọ́wọ́ ni. Ah, irú àrífín wo nìyẹn wọ́n fún ẹ lówó o ò gbà lọ́wọ́ wọn o mọ̀ pé àrífín nìyẹn ẹ má bínú ìjà rẹ ẹ kọ wa ah, ẹ ṣé mo dúpẹ́ ah, ojú èmi tì mí ẹ ṣé òde nínú ọwá kọ́ọ̀pù tó máa fi hun ta gbé kalẹ̀ fún wọn. nídìí ọjà ló kọ́ọ̀pù fún wọn. Ah, mo dé ń ṣe ẹ ṣá ẹ ṣe mo dúpẹ́ sá ẹ wò èmi á bá yín bá sọ mo fẹ́ kẹ́ fọkàn ara yín balẹ̀ ẹ yẹ owó tẹ fún wa yìí náà sí. gbogbo bùkátà tá a fẹ́ ṣe ó kúnlẹ̀ bámbá ẹ bá ìtẹ́ pé à ń bẹ lọ́nkọ́ ló ń gbá àánú dìde ni amúgbàtọ́ lọ́n dẹ̀ ti fi ẹ̀yin ṣe áńgẹ́lì wa kí là ní dúpẹ́ fún. kò dẹ̀ sọ fún mi pé ìnáwó pọ̀ tí. àá pọ̀ bùkátà pọ̀. Ah, mọ́mí tẹ́ ẹ bá ní bínú ẹ kó bá mi mánéjì eléyìí náà. kí n má lè tún padà wá ah, eh. máa múra wá. Ah, ẹ wo ìgbà fúgbà lẹ́lẹ̀ wá o kódà ìrora yìí lálẹ́ gan àwa nílé àjáde tó ti yé yín ẹ ṣé mo dúpẹ́ ah, sà ẹ mú kí ni yìí náà. nínú nínú ẹ fi lè mú pé inú ẹ ṣe bá kú. ẹ wo ẹyẹ fún mi mú kí fọkàn bá lè bá sọ ẹ ṣé sà mo dúpẹ́ o ìgbèlè tàbí owó ajá pẹ̀ká ló kó ọmọ àlè ó fẹ́ bá tiwa mo ń bí ẹlẹ́rẹ̀ ṣo fẹ́ jẹ́ ọ̀tánú ayé mi ni ṣọ́run ẹ̀ sí mi ni péyàn rí ọmọ ọkùnrin bíi Gbádébọ̀ yẹn kó sọ pé kò dá tó lọ́mọ ọkùnrin wọ́n máa fẹ́ Gbádébọ̀ ni o mo dẹ̀ fẹ́ mọ̀ báyìí sí pé kó máa sọ mi pé o ti fẹ́ Gbádébọ̀ tó fọjú oríṣèfẹ́ ni ó wá ń sọ pé èjì ó dàgbà jù ẹ lọ ìbànújẹ́ lọ́jọ́ orí hàn fẹ́ ọjọ́ oríṣe ìfẹ́ ọ̀tọ̀ ni love ọ̀tọ̀ lówó owó ni mo fẹ́ kó jẹ́ ká ta sí sórí lọ́ọ̀fù yẹn fi kọ́ orí igi kí yẹn jẹrà síbẹ̀ níbi tọ́wọ́ bá ti wà lèmi wà o ibi tọ́wọ́ bá ti wà lèmi ti ń jẹ ṣó ti yẹ àwọ̀ mi kò fẹ́ ìyà rárá kí ló dé kí ló ṣe ọ̀tá mi ló fẹ́ jẹ́ ni àwa wí tó sọ pé pẹ́pẹ́sẹ́ pé torí Gbádébọ̀ dàgbà àwọn tí yóò dàgbà oníjòkòtò ti rí ẹjọ́ ìyàkọ́ ló ti bẹ̀ bá dé ṣé ìyàkọ́ ló jẹ́ láti bẹ̀ ó jẹ́ ya part one o tún fẹ́ lọ jẹ́ part two ebi ẹ̀ ń lọ́wọ́ nínú part two ìyà tó fẹ́ jẹ o bí mo ṣe wà yìí gan tí bá rí bàbá one oh two àbí bàbá one twenty tó bá sọ pé òun fẹ́ kọ́lé fún mi torí tiẹ̀ òun fẹ́ ra mọ́tò fún mi màá fẹ́ lé lọ́wọ́ kó wá lè kọ́lé yẹn tán kó ra mọ́tò tán kó wá kú lẹ́yìn ìjọ yẹn o ǹhẹ́ àgúnlá àgúntẹ̀tẹ̀ mo ti gbẹ̀tọ́ tèmi nìyẹn bó ṣe wà yìí ìwọ lọ́rọ̀ mi ìwọ ni màá fi jẹ wọn lá mo dẹ̀ ń láti jẹ́ torí tí n bá jẹ́ ẹlẹ́dàá mi máa ṣépè fún ẹ tiwa mo bí ìlè kọ́mọ méjì jọ láì kí n máa jìyà ni mo ṣe wò pé ẹyọ kan yìí jẹ́ ń tọ́ kó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ fún mi kí n máa jẹun ẹ̀ lọ́jọ́ iwájú tó bá wá ṣe tán tó fẹ́ jọ̀tà fún mi màá ba yí ẹ̀ jẹ́ ni n tí mo fẹ́ gbọ́ sìn o sì fẹ́ gbádébọ̀ o fẹ́ gbádébọ̀ àfọ́ o fẹ́ gbádébọ̀. ó dá mo sọ wípé mo ti fẹ́ torí pé ẹ sọ fún mi pé kí n sọ wípé mo ti fẹ́. ẹ fẹ́ ọ ti fẹ́ gbádébọ̀ yes that's nice ti fẹ́ gbádébọ̀ tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn ìwọ àti gbádébọ̀ ẹ ọlọ́ ẹ ṣe mi sáà wed tiwa tiwa wed gbadebo tó bá dẹ̀ kó bá níyàwó ńlé mm-hmm, kí ló kàn wá pẹ̀lú ìyálé ẹ̀ kí yẹn máa dáná kó máa fọṣọ ṣe bẹ̀ ńlẹ̀ àwa mú wọ̀ ṣe àǹbàgì kí ló ń bá ká tọ́pútà bá fún yàn ní ṣáǹsì kéèyàn lò dáadáa ni o gbadebo òun lọ pẹ̀ òun mo fọwọ́ sí mo dẹ̀ farasí pàápàá ni ẹ jẹ wọn mọ. I dey live my life oh, I no live your life oh, I've got one life to live kí n tó lórí nǹkan tí ó wù kí n gbayì lórí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí kàkà tí màá fi fẹ́ Mr. Gbádébọ̀ màá yà fẹ́ kí tẹ̀lé ọkọ ẹ̀ náà fẹ́. to you. Doctor, our father go for this time. Yes, I'll go for mine. Thanks for everybody. You're welcome. Ọ̀gá o. Ọjọ́ tí mo dẹ̀ rí ẹ yẹn, mo kàn ṣe tèmi fọ́lọ́run ni o. <laughs> mi wàá mọ̀ kó máa padà dé lẹ́wọ̀ yìí ṣe rí ni àtẹ náà relé ní báyìí ṣé wàá rí láti ìjọ yẹn tèmi àti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí fóònù you know uh, I started developing these feelings mo dem notice pé mo ti ń fall in love yeah I must tell you this you are beautiful. Thank you. perfectly your opportunity is upon you. I am going to love you forever, okay? I'll always love you too. Thank you, darling. Alright. ṣe tó kọ̀ dúró látàrọ̀ dẹ̀ ń wò mí bí mìíràn. Are you wẹ̀ mo kàn ń ro gbogbo ẹni wípé àṣewọ̀ ni mo máa padà fẹ́ nítorí mo mọ̀ dájú wípé ìfẹ́ tí mo ní sí ọkọ mi bàbá ọmọ mi ìfẹ́ àìṣẹ̀tàn ni mi ò mọ̀ wípé mo lè fi ọkàn mi fún ọkùnrin mi ṣùgbọ́n kí ni mò ń fẹ́ lára ọkùnrin tí kò sí lára ẹ̀ dọ̀tún gbogbo nǹkan tí mò ń wá lára ọkùnrin pátá ló wà lára ẹ̀ ó dùn ún you are cute see your high boss ó ṣe ń mú jáde wípé ọkọ mi lélẹ́yìí and of all you are caring. o dẹ̀ tún nífẹ̀ẹ́ mi. sórí ah, gbogbo nǹkan tó ń sọ ló yé mi. sórí tó bá ń wá who is the lucky man who is the lucky man èmi ló yẹ kí n kọ́kọ́ máa náwó sókè in fact kò yẹ kí n máa jẹ́ dọ̀tún mọ́gàn ó yẹ kí n ti erase kí n ti sọ orúkọ mi ní lucky man ṣé o náà rí i pé mo i am lucky ẹ wọn náà wúra ẹ you are beautiful <laughs> yàtọ̀ sí pé o tiẹ̀ ti wá bímọ kò mí nìkan kan ọmọ bíbí òun ṣàrùn pẹ̀lú bó ṣe bímọ o bó ṣe ṣe dá o ṣe ṣe o kò o ṣe nà ó mú kọ́tìyàn mí ni ok ká ti wá fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan ojoojúmọ́ ojoojúmọ́ báyìí kò sí ọjọ́ kan tí wọn kì í dá ẹ láàmú. ẹni tó lówó àtẹni tí mo lówó tí tí tí ó lówó ju tó lè fowó rà mí gan but ó ó ó gbà. o insist pé mi náà ló ṣe máa dúró tì kó tó rí kó fẹ́ mi gan ṣé mo mọ nǹkan tó jú mi gan rí <laughs> mo mọ nǹkan tó fojú mi rí tí ò bá ń ṣe pé bọ̀bọ̀ káyọ̀dé yẹn wúwà tó wù mí mo mọ̀ pé ò ní gbà fẹ́ mi gan. so i am happy because i am with you inú mi dùn gan mo fi àsìkò yìí ṣèlérí fún ẹ pé mi ò ní disappoint and I promise to love you forever. Thank you, dear. I love you so much. ẹni ah. <laughs> tó bá ti sọ pé yàrá yàrá nìyẹn tó bá ti yégun ẹ̀ ó ti yọ ọ̀rẹ́ tèmi when you are ready I am ready. Then after my mom we we'll go see your mom too. Definitely. Okay. <laughs> I love you so much. Ah. should. Uh, thank you for loving me. <laughs> hello ta ló sọ̀rọ̀ káyọ̀dé káyọ̀dé wo nìyẹn káyọ̀dé hello káyọ̀dé káyọ̀dé you are in Nigeria ó wà lọ́dọ̀ dádì mo ti ń bọ̀ ó máa rí mi sìn káyọ̀dé ti dé just to happy mommy. how are you? Very fine, sir. Fine. How are you? Ẹ̀kọ́ àmójúbà. Yes, sir. Ìwọ lọ sí báàlù gbẹ. Fine, sir. Bẹ́lẹ̀. Yes, sir. Sáàdì. Káyọ̀dé ló pè mí sí, ó sọ pé òun ti dé. Ó ti dé lóòótọ́ lóòótọ́ lóòótọ́. Àárọ̀ èlò dé àwọn ọmọ ẹ̀wọ̀n àtàwọn ọ̀rẹ́ méjì kan náà jọ dé. Òun pariwo. Ẹsẹ̀ ìmọ̀júbà bàtà ẹsẹ̀. Yà wọ́n wá sọ a mi I'm àwọn fara kan ní supermarket ń báyìí. Ọdún yóò lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀. Ẹ kọ́ wa kọ́ láyé eh. fẹ́ ni tó yẹ ayé báyìí. bẹ́ẹ̀ ni wàá gbé sọ́kàn lóòótọ́ ni pé ọgbọ́n máa ń tú àlà ń máa fi ń pass message síyàn bọ́sọ̀mọ̀ kún ṣe gbogbo nǹkan tí a bá rí lójú àlà ló ṣù because sometimes àwọn nǹkan tó bá wà lọ́kàn wa táwa ti ń rò sílẹ̀ la máa fi ń lálàá ó ti ṣẹlẹ̀ sí mi náà rí ìgbà tí mo fẹ́ ra jáàmù. <laughs> bí mo ní mind nìyẹn pé nìyí kò ní bá mi ra fóònù o kò ní bá mi ra o mo wà worried bí mo bá sùn mo ì lálàá nìyẹn pé nìyí ò rà at the end of the day ẹni tí ra fóònù so you know sometimes àwọn nǹkan tá a bá ń rò la máa fi ń lálà èmi máa advice ẹ since ti káyọ̀dé ti dé ṣe bóun ni bàbá ọmọ ẹ kò yẹ kó tún máa ní second thought just go with him ṣo get má ronú any other person advice ti máa fún ẹ e nìyẹn. ok dear o ṣeun gan o ṣe ọ̀rẹ́ mi. ok ọ̀rẹ́ mi o ṣe kó o ṣe bá o ṣe kó yeah yeah time time oh. ìgbà ló nígbà ń lò àṣẹ time time oh. biribiri láyé yín àtẹ́wọ́ labala o n ò mẹ́ni tó kọ́ o jọ̀wọ́ lọ́mọ yẹn dájú o pààyàn mọ́ ò lè yẹ. sórí tèmi ojú tí gbogbo àwọn èèyàn máa fi ń wo ìlú òyìnbó bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o bẹ́ẹ̀ ni mo sọ fún un. wọ́n á kọ́kọ́ ṣe wàhálà kó tó rí visa gbà tó bá tún wá rí visa gbà tó dènà ìwọ gbogbo wàhálà tí mo máa ń dá ojú kọ lèmi tí mo wà wájú ẹ̀ ni mo dá ojú kọ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú language barriers because wọ́n jẹ́ kó yé mi wípé mo láti gbọ́ èdè wọn kí n tó lè ṣe anything bàtà ṣe yẹ títí títí àparí ẹ̀ àti wá ríṣẹ́ ó tún wà dùn ó di wàhálà nítorí wípé visiting visa ni mo bá wọ́n bẹ̀ wọ́n kò báwo mo ṣe fẹ́ ṣe. àmọ́ mo gbọ́ wípé o fẹ́yàwó sílùú òyìnbó ó dẹ̀ tún bímọ. tèmi tèmi ìṣòrí lóòótọ́ ni o bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kò sí rọ́ńbẹ́ àmọ́ ńgbà tí wàhálà yẹn ti pọ̀ jù mi ò ní choice tàǹkì ń ṣe kí n lè fi níwèé ìgbèlú nítorí ọmọ onílù lòun tí n bá dẹ̀ fẹ́ mo ti wà entitled sí ìwé ìgbèlú nìyẹn lóòótọ́ èmi àti ẹ̀ abẹ́rẹ́ àníyàn wa lọ àmọ́ nígbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin mi àti ẹ̀ a ní misunderstanding the next thing ti máa rí ni ọlọ́pàá kí ló dé ká tó wí ká tó fọ̀ wọ́n ti gbé mi lọ sínú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n yìí ni mo wà títítítítí kó tó di wípé mo wá jáde nígbà tí mo jáde làwọn ọ̀rẹ́ mi náà wá bá mi wáṣẹ́ tí mo ṣe wá ń tiraka lọ́tún lọ́sì láti lè fi make sure pé èmi náà kó ẹrú mo kó ẹrù wá padà sí nàìjíríà torí ìtìjú ńlá ló máa jẹ́ fún mi tí wọ́n bá dá mi padà sílùú àbí mo padà sílùú ìmọ̀ òmù kọ̀ọ̀kan wá kó tó fà á nìyẹn. abájọ tí mo ṣe pin nọ́mbà ẹ̀ tí nọ́mbà ẹ̀ ò lọ. bẹ́ẹ̀ni kò lè lọ àmọ́ o tèmi èmi àti arábìnrin yẹn kò sọmọ kankan láàrin wa o èmi àti àbímọ fúnra wa rárá and i'm back for you i'm back for you forever remember what i always tell you wípé hmm, without you in my life I am empty. Gbogbo bí mo ṣe wà nílùú òyìnbó, ẹ̀mí mi wà pẹ̀lú ẹ̀. Ẹlẹ́dàá ẹ̀dẹ̀ rí nǹkan tí mo fẹ́. And right now tí mo ti dé yìí, I'm back to stay. Tí bá máa lọ sílùú òyìnbó gan, má kàn lọ má padà. Tí bá dẹ̀ fẹ́ decide wípé kèmí fẹ́ para sílùú òyìnbó fẹ́ máa lọ gbébẹ̀, àjọ ń lọ ni. Àtọ́mọ́ ni àjọ ń lọ ni o. Is that okay? Okay, my darling. I love you too. Àṣé lóòótọ́ ni pé ẹni tí èèyàn ò You rí èèyàn kì Hmm. gbà bínú. Bẹ́ẹ̀ ni o, èèyàn gbọ́dọ̀ bá bínú o, mo máa gbé ẹ e lọ sí cream, you know, you look nice, okay? Okay, my love, thank you. You're the best, baby. Love you, mom. <laughs> Love you too. Mm. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, yeah. I've got one life to live. I've got a choice to make. I choose to live by it. Oh, you can never leave my glory. You can never tell my. ṣé ẹ ṣáà á ṣàpadà lálẹ́ yìí. Ah, ah, kò kò sọ́tì mọ́. Eh, because ẹwọ um, time tá à ń jáde ṣẹlẹ̀ mú traffic èkó yìí ó máa ń rí bákọ̀bákan so ó likely ká máa wà ní. kò sí wàhálà olúwa máa ṣaláàbò lórí yín kò bá jọ́là náà kò sí wàhálà ó ti yọ ọkọ mi ẹ eh, ṣé ò ṣáà bínú sí mi mọ́. Um, not at all mi ìbínú sí i mọ́ o <laughs> ti tọ́ everything tọ́ yes ma. wọ́n náà dàgbà wàá rọmọ kẹ́ ẹ ara ń tà ń sọ ni ọ̀nà pẹ́ kó tó jẹun jẹ̀bàjẹ́ ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣàfẹ́ tó bá forí ti dópin ṣe bí ìyàwó ẹ̀ yìí ọlọ́run ò ti jẹ́ kókó sọ́wọ́ wọn ni kéèyàn ọlọ́run ó dáa kéèyàn já bí amọ gidi kéèyàn kọ́ ọmọ kó dẹ̀ gbẹ̀kọ́ wọn mọ wàhálà tí mo ṣe lórí ẹ̀ nígbà yẹn tó lọ òun wọ́n wọ́n yìí o ó ní káyọ̀dé ò padà wá wọn ti jáhùn sọlọpọ mo ní kò jẹ́ sọlọpọ káyọ̀dé tẹ́mi mọ̀ wá lárúbáríkà ni ọmọ gidi ni káyọ̀dé máa wá ní ṣẹ́bọ̀n ló wá lẹ́yìn sí. ṣebí dọ́là ló kó dé fún mi yìí àwa wí tán wọn ní ṣífù wèrè gbádébò àbí gbádé gbádé wèrè kan. bàbá ẹ̀ẹ́tì kan la tó kú má kó àwọn ọ̀run má lọ ni ló bá lóun fẹ́ fi ọmọ mi mo ní lọ́jọ́ ayé mi ọmọ tèmi fáńgẹ̀ tèmi tiwa lọ́la tèmi. mú mi ṣe bẹ́ẹ̀ yín ni wọ́n. gbẹ́gbẹ́ òṣì ẹnu ṣe bẹ́ẹ̀ mi mo yọ ẹni nínú wàhálà ṣebí tó bá jọ kọjú bàbá bàbá etí sí i gbọ́dọ̀ bá kọjú sígbà tí káyọ̀dé wá dé ọwọ́ jẹ́ pé káyọ̀dé àyẹ̀ṣẹ̀ máa wá obìnrin ọlọ́run sọ pé láéláé mo ní máa jẹun ọmọ mi ní kíyà lórí ẹ̀ lásán ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi wo gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ní kíyà lórí ọmọ lásán gbọ́ la máa jẹun ọmọ lágbára Èdùmàrè wọ́n wá ní ká kọ́ ọmọ wa wọ́n ní kọ́ ọmọ ẹ̀ kó ṣé gbogbo yín náà lẹ nígbà tí mò ń bàjà tí mò ń bàjà lọ́jọ́ méjì pé ò lè fẹ́ bàbá wèrè kan bàbá etí wèrè kan àwọn àmọ́ fi ọmọ mi lójú ayé mi mo bá takú òórè ń sìn ṣé òǹkọ́ ni káyọ̀dé dé yìí tí gbogbo wa bọ́ sí ọ̀run tó bọ́ sọpẹ́ ẹ́ ó máa jẹ́ wọn mọ̀ ó di dandan. àwọn ẹgbẹ́ wọn rò pé mi alátẹnujẹ ló bá dé jẹ́ náà wèrè bá ka owó wèrè náà one thousand wèrè tèmi dọ́là ìwọ̀n kó wáyé sí fún mi lọ ó bá ka one thousand náà ẹ ẹ àmọ́ mo ní bọ́wọ́ mi láti mo. ẹ bá ọ ẹ. ẹbí ọlọ́run níjẹ́ ọlọ́run níjẹ́ gbòòsì. wọ́n ní kí ìfẹ́nìtì fún ẹjọ́ yìí ẹ dá padà mọ̀jẹ̀ léwèrè nìyẹn ó sá kàbàkàbà kú òbí ni òun náà wàá kọ́ rẹ̀ sí tó bá gba ẹ̀yàn wọn sì yẹn máa ní sùúrù gbogbo yẹn máa ní sùúrù gbogbo tó ń dọ́kọ́ ni wúrà tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ tẹ bá ní ọkọ tí ò bá yìí tì ní lọ́wọ́ fi sùúrù bá lò tó bá yọ ọlọ́run máa gbèsè ẹ̀ dé ẹ wo bí tiwa lọ́la àtẹ̀ báyìí sọ́lọ́wọ́ ògbésẹ̀ ìdènà ayé ẹ̀ báyìí ọkọ mi èṣù òníyà yìí àlékún tó wà àlékún tọmọ wò ó rèé sìn tẹlifíṣàn yìí bó ṣe wà ń bàjẹ́ lágbẹ́ tó bàjẹ́ tí àríwò tó ń wò bàlàbàlà mi ìtorí ẹ̀ sọ pé kọkùnrin wèrè kọ́kọ́ ra tẹlifíṣàn sínú ilé fún mi. ààyè o ṣe problem mú mi ẹ má wọrí. ẹ ọmọ ra tẹlifíṣàn láwìn. Oh ẹ má wọrí. Um, ṣẹ̀ráyé ọmọdọ́mọ a máa fọmọ wọn máa dùn kan. gbogbo àwọn chai yìí náà la máa a máa parẹ́. ó ṣe ọkọ mi iná ò ní tán wù ẹ́ lágbọ́ ọlọ́run ọlọ́run tó máa gbé ẹ ga jù báyìí lọ lágbára Èdùmàrè ẹ máa tún bọ́ ọkùnrin àbí ẹ máa bọ́ ẹ wo ẹ ṣáà máa ń wé ọmọ kalẹ̀ iṣẹ́ tèmi nìyẹn kí n máa tọ́jú ọmọ. Ah, mọ́mí iṣẹ́ ti ẹ̀rí kékeré ni gbogbo nǹkan tí a ṣe ń sọ ẹ̀ um, mo fẹ́ fi ṣe surprise fún ìyàwó mi uh, tẹ́lẹ̀ ni because I bought her a car from uh, America and ìwòye next week òun ló máa ló máa dé. ẹ kó ra mọ́tò kò ṣe fóun ìrora kò ṣe fóun nígbà tóun bá ń wa mọ́tò tẹ́mi ò ní mọ́tò ẹ̀ rí pàrí fún mi èmi ló rà fún. nítorí ọmọ mi ni ẹ mọ a lè. náà kò sí ẹ kọ́kọ́ mi a máa gbé wọn jáde níjọ́ tí màá jáde kán gbé wúbà ṣé à ń parúgbó lèmi ẹ jẹ́ kémi lo mọ́tò ó ti yẹ ọkọ mi tó bá yà kó ra it's alright it's alright ẹ̀yin náà kulẹ̀ ni. you are now talking. jẹ́ kí àwa tètè máa lọ. ok ó dà báyìí ẹ ẹ káwọ ẹ jíra yín dáadáa ní o ẹ jíra yín dáadáa ẹ jíra yín mo wà lé ọmọ aláàlú bá a rí ká. báyìí lọ. ẹ báyìí lọ èyí ṣe àbí pọ̀jù báyìí náà lọ ẹ wá mi bó ṣe ń dà báyìí. akọ́ni dá fáwọn ọ̀tá mi ọmọ náà ra mọ́tò fún mi gbogbo tíyàwó rẹ̀ máa dànù láti mi ṣe ayé yìí ti bàjẹ́. Oh, yeah, Time, time, oh. Ìgbà ló ní ìgbà ń lè, àṣẹ táìmù táìmù o, bìrìbìrì láyé, àtẹ́wọ́ lábala o. Oh. lọ́mọ yẹn dájú o pààyàn mọ́ ò lè yẹ. can never tell my story. That is what God no worries. Oh, oh. So Bashiwa drew me the bed. Good loves to you. Good loves to you. Don't me say God did not do me better. Yeah. time now, my time. Your time now, your time. Your time, your time. I wish you. aṣíwájú mi. tó bá aṣíwájú mi lè wò.